dé mọ́ wíwí kó darúgbó sọ̀hún. yẹ̀yọ́ bọ̀. ṣé sì dọ̀ lójú pé kò sì lè sí nǹkan kan lábẹ́ àwọn ìwé. lábẹ́ àwọn ìwé kò sí nǹkan kan bí èèyàn bá fún ara ti nǹkan tó bá yí gbìyànjú ìgbé ni mm. ẹ̀yọ́ tó yẹ èèyàn ó pa ìdílé jẹ ni ní kò pàdé àná. thank you bó ṣe ń mí gúlegúlegúle. bọ́ fòyín sẹ́ẹ̀kan sí. wọ́n sẹ́ẹ̀kan sí lọ ń mí gúlegúle yìí. ilé ìlú àmọ́ ń tẹ̀. ọmọ para rẹ. sọrí mi ò fẹ́ kó tiẹ̀ jẹ́ ká burúkú sí wọn. ọdún bá wà bí kò sí tó lè ṣẹlẹ̀. ẹyin wo nu. ṣé kò eh, bí èlé ló lo bìtàn ní. ẹ ǹlẹ́ o. Baba ẹ pẹ̀lẹ́ o ǹlẹ́ o. bàbá bàbá ẹ dákun ẹ wá bàbá jagun ẹ dákun ẹ máa ẹ dákun torí Ọlọ́run. ṣé èsì. èsì wà ní. ǹlẹ́ o. bàbá ẹ dákun. wà lábì ẹ wà lábì. bàbá wa kò wá ra obì. lábẹ́ kòkó lẹ wà bí kòkó lẹ wá wá iṣẹ ìyàwó àbúrò rẹ ni àbí ìyàwó àbúrò rẹ kan lélẹyìí. ẹ mọ bí bàbá Ọlọ́run mi dúdú tèmi irú ẹ wáyé ní èṣù ni èṣù ni. èṣù ni tinúọlá tinúọlá tinútinú ó kẹgbìn inú. ẹni kò yé mi kí lẹ ní í ṣe bàbá ní ẹ̀dọ́kùn ẹ̀dọ́kùn ẹ̀bù aláṣìírí ẹ̀dọ́kùn ẹ̀dọ́kùn. Ah, ah, ah. aṣọ wa bọ́ ọmọ yẹ tiẹ̀ mọ́ ọmọ yẹ rẹ ti rìn òwò ọjà. bàbá ẹ̀dọ́kùn ẹ̀mú jẹ ìrìn òwò ọjà ẹ ṣàánú mi bàbá ẹ̀dọ́kùn ẹ̀dọ́kùn. ẹ̀bù mi láṣìírí èṣù hmm. ni o. ìyàwó àbúrò rẹ ìyàwó àbúrò rẹ. èmi ń sọ fún yín n ní sọ fún èèyàn kankan. ṣáṣá àkọ́kọ́ yìí àkọ́kọ́ yìí àkọ́kọ́ rè èmi bọ̀ gbà bẹ́ẹ̀ àmọ́ n ò gbọ́dọ̀ rírú nǹkan báyìí. ṣùgbọ́n yà á lè du àgbọ̀n. ìṣẹ̀lẹ̀ mọ́. Ah, àmọ́ ẹ já wọn mìíràn dáradára. bàbá yìí o èsì wọn bá o èsì wọn dúpẹ́ o. èrè jáwọ́. obì yóò gbó bàbá ẹ ṣeun ẹ ṣeun o. rí ọ̀sẹ̀ wa mọ́ kò sí bó ṣe wù ú lè èmi èrò ń sùn bí mo bá rí ọ hmm, ah, ló jẹ́ sọ pé mo sáré sáré mo rí rìnrìn àmọ́ obìnrin ló kọnu sí mi mo gbé wọn yẹ̀wò wọn kì í ṣe tèmi ọjọ́ mo pàdé mọ́jẹ́ mi ìfẹ́ mi wọ̀ lójú rẹ̀ tọkọtaya ló fà wọ́n mi ẹ bá mi dúpẹ́ mo rò ní tèmi yé bílé bá jó lólùfẹ́ bójò bá ò rọ ìfẹ́ mi kò máa sóhun. ó dáa báyìí. tálá rẹ dúná sọ òkè ti sàpà ní ebi mo ti kìlọ̀ fún ọ tó pé mi ò fẹ́ ríwọ̀ pẹ̀lú ọmọ mi adéṣẹ́wà ṣé nǹkan mi wà ń bẹ̀ ni àbí o mọ bí mo ṣe jẹ́ ń lù yìí ẹ̀yìn ọdẹwálé àbí kí ló kọ rẹ. ọdẹyẹmí ni bàbá. ìbá ọwọ kò sí bọ́dẹ ṣe rí tó ṣe fún ọ tí ò tẹ́wọ̀ lọ́rùn àti ìdílé ẹ ọdẹ tí ìbá rí kó jẹ́ kọ̀ọ̀kan mi má wọ ọmọ mi wá mọ́. ṣọ́ ara rẹ mo wọ adéṣẹ́wà tèmi wá mọ́ bàbá kò sì wà rí bẹ́ẹ̀ ṣe rí adéṣẹ́wà tẹ́ ń wú yìí ìgbésí ayé rẹ̀ wọ́ mi ló wà bẹ́ẹ̀mi náà ò bá sì rí èmi náà gbádùn àyànfẹ́ mi ni. mo ṣe dáa fún ọ ìgbésí ayé ọmọ tèmi wà lọ́wọ́ rẹ̀ wo má fọkọ mi dáná ìjọkan lè yàn kàn látẹnu àsìkò yìí lọ. Ah. Eh. adéṣẹ́wà olóró o sọ̀rọ̀ nu wọlé lọ. rírà wo yálà nílé mi ń bí ni o tàbí lọ́nà oko ni o tàbí tídò ni o tí n bá fi rí wọ̀pẹ̀ ládéṣẹ́wà. gbàdúgbàdú àbúwò àgbàdo lọ́wọ́ ìbẹ̀. bàbá mi kò sì ní dákẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ wá àbẹ̀rù wà láwọn olè lẹ́yìn báyìí ládéṣẹ́wà. n fẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ nù lé o ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ tó ní pẹ̀lú àná ẹ wo ìyàwó mi tí mo fẹ́ kí n sọ bí o ṣe fẹ́ gbọ́ n bá bàyẹ̀ níbi oṣù mélòó kan ẹsẹ̀ wọn kọ̀. kí ló yẹ. ẹsẹ̀ bẹ̀rẹ̀ wọn kọ̀ kí láǹfààní obìnrin tá a nílé tá a fẹ́ ń sun lọ́kà tí ọ̀dà alẹ́ tá a fẹ́ bá ṣe lọ́kọ̀ láàjọ ọmọ pé ẹ èmi ò kọ́ sẹ́fẹ́ gbọ́ bó ṣe wà odidi oṣù mẹ́rin péré mo fún lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ yàwó mi hmm. bí n bá wá fẹ́ yàwó mi nǹkan méjì ni ó ṣe bóyá ó ṣe é ṣe kó wá máa fàálẹ̀ kókó òsì tán àbí kó bínú kẹrù ẹ̀ jáde gbọ̀ bá ìyàwó kejì lọ́fọ̀ ọmọ kan rẹ̀. sẹ́rí hmm, gbogbo obìnrin mi tó ṣe pé tá a bá náwó sí tá a bá náwó sí tá a bá fẹ́ sùn tó bá lóun ò ṣe ìmí máa wà tó ṣe pára wo oríṣiríṣi lọ́rọ̀ obìnrin o worú ìyàwó tèmi ní ìsìn yìí lọ lóṣù mẹ́ta tèmi rè ò ní farakanra yìí lọ lóṣù mẹ́rin yìí lọ lọ́dún kan tí ì sì ní fọwọ́ kan. ẹgbẹ́ mi kílẹ̀ sọ lẹ́nu yìí alájà pàbó níyàwó yìí ń ṣe tí ń fi ń lo oṣù mẹ́ta tí ń lo oṣù mẹ́fà tí ń lọ ọdún kan erin ní ń tà ní àbẹ́fọ̀n ní kiri ẹ jábà aṣòdodo ọ̀rọ̀ ebe yìí wá fẹ́ yàwó tí ọmọ súnmọ́ láàrin oṣù láàrin oṣù mẹ́ta gẹ́gẹ́ gẹ́gẹ́ kọ̀fẹ́ yàwó àti bẹ́ẹ̀ lè mọ̀ ṣe bá náà ẹ̀ pàpà máa <laughs> ẹ lálẹ́. bàbá wo fọ́ọ̀mù jẹun. wọ mo ní. ẹ lálẹ́ ẹ̀yin àlè méjì ẹ̀yin ní àlè méjì èmi yóò lè gun. ìṣẹ́jú mélòó yóò pa yín dànù ni. èmi náà dúró lásán. ṣùgbọ́n tèmi ò sọ hmm. èmi ò bá sọ̀rọ̀ ìwọ láńgbájá ló bá di pé ọkọ̀ ẹ̀ náà ṣe é ta àti ká wọlé kò ní rọrùn mọ́ ìdí èyí lóòótọ́ gbogbo ìgbà kọ́ lára máa ń ṣe bó bá lóun fẹ́ sinmi oṣù mẹ́ta filẹ̀ bó bá lóun fẹ́ sinmi oṣù mẹ́rin filẹ̀ bó bá ti à ń lọ bí oṣù mẹ́fà wọ́n gbà. ẹ ẹ ẹ lára àyà díẹ̀ ti yín nù èmi ò lára àyà èwo lóṣù mẹ́ta oṣù mẹ́rin kí ló dé. irú pálapàla oṣù wo lọ́sọ̀ èmi lára àyà ọmọ abẹ́yẹn sì máa ń sọ̀rọ̀ ságbàlagbà ni. àwọn dáadáa ẹ má bínú. mo bí mo bí ẹ má bínú bó ṣe ń kábílá tó jẹ́ ń sọ̀rọ̀ kémi níyàwó kí n mú súnmọ́ lóṣù mẹ́ta lóṣù mẹ́rin kí wọ́n ẹsẹ̀ wàá máa fẹjọ́ rẹ sùn yẹn kò sí tọ́jọ́. èmi ò fẹ́ yàwó mi ti ń ṣe mo ṣe òun ṣẹfẹ́ gbọ́ èmi ò lè máa ṣe bẹ́yìn ṣe ń ṣe èmi ò máa ya dé yín bọ́ ta ń mú yàwó mi wọnú ilé wa báyìí. bẹ́ẹ̀ mi bá rí èmi ò bá sọ yóò tọrọ àyípadà àbí má bàjá má bàwí bàbá ti fọ́ kan lójú oorun tó bá lóhùn ò ó dà oṣooṣù ní ìmọ̀ ara yín létí ọ̀rọ̀ pé kí iná ilé tó bá tó sùn mẹ́rin kan oṣooṣù ní ìmọ̀ ara yín létí kò sí wa ń dùn òdìgbà náà. mi ò bá sọ. ó dà ẹ ṣé ẹgbẹ́ ọ̀sùn wàhálà ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ kílé o. ayé ẹ̀gbọ́n mi dé ti bàjẹ́ báyìí ẹ̀yìn àlè ẹ̀yìn àlè ní ah, ìbá kú àìmọ́gbọ̀n lọ́pàá dáná o lẹ́yìn bá ní orí àwọn báyìí létí olè fọkàn mo fẹ́ ń jẹun kí n lọ fẹ́ ń tí ò tiẹ̀ dáa tó báyìí gan èmi ò lè máa yiri ẹ̀wù bá ṣe wù mí. mi para mi kí ni sí kí n wá para ah tí ò sí. owó oṣù mi. táwọn ọmọ mi ń jẹ lọ́la. mi ò yá bó ṣe ń ṣe báyìí ń fi ìyà jẹ mí mọ́ kí ló tó ń ṣe báyìí fún mi. kí kí ni. kí ni dánú darí. ìwà ojú oúnjẹ. ah gbọ́dọ̀ bá wọn mọ̀ sọ pé sódò oúnjẹ ojú oúnjẹ lọ. òbújẹ hmm, ń gbà nù. ẹ ọ̀yá jẹ́ máa bọ̀ nǹkan mi fún mi. kí ni akọ̀jú sọ̀rọ̀ rẹ o mo ti lóko látàrọ rẹ̀ mi o sọ̀rọ̀ rẹ o. ọ̀rẹ́ ọ̀kẹ́ ah, ah, tí wọn kan ló kọ̀kọ́ lóko ni ó sì ń gbọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀ irú ọ̀rọ̀ wo ló sọ lẹ́nu yìí ṣé ọmọ ọjọ́ tó dà lónìí báyìí ọmọ tí ń lo oko oṣù méjì. ẹ̀sẹ̀ tí wàá pọ̀ ọdún méjì ni. Ah, ọdún méjì kẹ ṣé mo dópò ni. wọn mú bí ọlọ́pàá mi òkú. ìkí wọn lọ fẹ́ kí n fẹ́ dúró ọdún méjì fún. kílẹ̀ tó lè dúró ọdún méjì. sójoojúmọ́ ah. ló wà mọ́ ṣe ni ah, ó rẹ̀ mí ó rẹ̀ mí lónìí yóò dọ̀la. tí wọ́n dá dàpọ̀ kí n mọ̀ fi ọ̀ fún wọn kí n mọ̀ fi ọ̀ fún wọn. mo fi ra rẹ̀ wọ́n gbà kí ló kí o mo rí òní gbára. ní kí ni kí ni sọ́ra rẹ o yín pariwo o ah, sọ́ra rẹ o sọ́ra rẹ o yín ṣe nǹkan. yín tí ọ̀dà ni yín forí rẹ fọ́ gidi o sọ́ra rẹ o sọ́ra rẹ. Adéṣẹwà Adéṣẹwà Adéṣẹwà. Adéṣẹwà. ọ̀yin. ìwọ mo wá rí i. irú rò ń bọ̀ èmi ló wá rí yọ fún kíni o. awù àgbà yóò sì máa sọ̀rọ̀ bí èwe níbi ọ̀rọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin ìwà mo wá rí ọ fún. láàrin ìwọ àti tani. Adéṣẹwà wo mi ò tún mi wò ó mo rẹwà lọmọkùnrin mo dúró déédéé mo wu gbogbo ojú ṣé ó máa fi mí ṣe àkàwé láàrin ọdẹyẹmí ọmọ ọdẹ lásánlásán tí ò níran. ó tó ń bí ọba abẹ́lé òun wo àti ta ló pè é sìn wo àtẹ ọdẹyẹmí yọ nítorí ọlọ́run ẹni tó ń wù mí nù ẹni tó wù ọkàn mi nù ẹni tí màá dẹ̀ fi òun nìyẹn ah. ṣó gbọ́ kò bá jẹ́ ọmọdé mm-hmm. kò sí ìyókù ẹ̀ ń bẹ̀. Ah. àtẹ̀yìn bọ̀dọ̀ ọ̀kọ́là. àwa. Mm-hmm ẹ̀yin kọ́ tìpa kọ́yìn ni gbàtẹ́ pé iná ẹ̀ ẹ ẹ ẹ iṣẹ́ báwo lẹ̀ ṣe ní máa tẹ̀lé kiri ìlú. kí ṣe pààyàn ṣe kọ tígun bá fà ìkara wọn máa tẹ̀lé e ni. tígun bá fà ìkara wọn àti e. ìkara hmm. wọn yá tó fọ afọ afọ yàmàyàmà ẹdùnà ṣe ẹ mórí ibùsùn ẹ̀rù ni tó bá yá yín ẹ bá kẹsẹ̀ lẹ́sẹ̀ yẹn ẹ máa gbalẹ̀ yín lọ ẹ̀yìn aláìníṣẹ́ onírúurú àgbà. ẹ wo adéṣẹ́wà ojú kí ló fi àṣẹ báyìí. ìwọ lọ́ọ́ là mí lọ́yẹ̀. èmi ní lọ́lọ́yẹ̀. ìwọ ni. tọ́ba ibẹ̀ jẹ́ àmọ́ lọ. ẹ wo adéṣẹ́wà ajẹ́ sọ fún ọ aago mi kíní tó ń wò yìí ní ó dádì rẹ̀ gbẹ̀yìn. òjò bó ti wù kó pẹ́ tó lọ́dẹ̀ bàbá rẹ̀ àwọn náà fẹ́ àwọn náà fẹ́ yàgò lọ. òjò òjò òjò etí rẹ̀ mélòó èmi ló fi ń gbọ́ ọ̀rọ̀ iye kan alábàáhùn òjò báyìí náà ni yèrè yánníbo àti jàpá wọn pé mò ń lókè mí lẹ́yìn rẹ̀ ó nìkan ṣoṣo àbúrò mi dákun ọ̀rọ̀ adéṣẹ́wà ni mo pè é fún un obìnrin lòun ò nífẹ̀ẹ́ rẹ̀ ṣé tipa ni ṣé tipa ni àìmọye arẹwà àti mẹ́nu ìlú wa ètò olè kẹnu ìfẹ́ sí pé o fẹ́ fẹ́ ìdílọ́dẹ ló ti wá o wọn ò lẹ́sẹ̀ tí wọ́n fi ṣògùn ó wọn ò sì lè tójú bọlé kó o gbọ́ mi dáadáa kó o ṣọ́ ara rẹ o. ẹ̀gbọ́n mi ẹ ti ń da kínní pọ̀ ah, à ń sọ̀rọ̀ ìfẹ́ ẹ ń sọ̀rọ̀ oògùn ah, ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ìfẹ́ lágbára pọ̀ ẹ sì wá ń ṣe bíi pé ó tútù ìfẹ́ ọ̀mù yín rí ah, ẹ̀gbọ́n mi ẹ wo yóò lágbára díẹ̀ kí n tó lè fadé sẹ̀wálẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ̀rọ̀ rẹ̀ yìí òtútù fẹ́ òmù mi rí hmm. ìwọ ló bá sọ fún mi ẹ ìwọ mọ ohun tí mo rí òòrì ohun táwa jókòó sílẹ̀lẹ̀ torí bó o gorí igi tó jọmọdé o ò lè rí i láéláé bẹ́ẹ̀ mo sọ fún ọ jáwọ́ lọ́rọ̀ adéṣẹ́wà o òkè kó o lọ rajà tiẹ̀ adéṣẹ́wà lóhùn nífẹ̀ẹ́ rẹ̀ ṣé dandan ni kí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n lólùfẹ́ tiẹ̀ síwájú o òjò ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o. ẹ ẹ̀gbọ́n mi ẹ wo ṣé àmọ̀ràn kan ṣoṣo tẹ ní fún mi nù níbi ó yẹ kẹ́ ẹ tì mí lẹ́yìn kí lè rádìsẹ wà fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. kémi ó tì ọ́ lẹ́yìn kí n máa wá bó o ti fẹ́ adéṣẹwà nígbà tóbìnrin ló ń wò nífẹ̀ẹ́ rẹ̀ kí n wá tì ọ́ lẹ́yìn ò lè ti irú n ò lè tì ọ́ lẹ́yìn n ò lè tì ọ́ lẹ́yìn dákun lọ ìyàwó tiẹ̀ síwájú. ẹ bàbá olórí ọlọ́run jẹ́ mi yóò gùn fà ọlọ́run jẹ́ pẹ́ láyé gbogbo ìgbà wíwù dẹ́ ìwò kẹ́ẹ̀lú láyé náà àwa yìí náà là á dà sọ́kùn yìí. ohun dandan nu. ẹ má pè mo tún dé bí àtẹnumọ́ mi pọ̀ o ọ̀rọ̀ tí mo lánàá mo bá wa ah, bàbá ń kọjá yàrá rẹ̀ ara mi ń kọ́ ẹ̀mí mi ò gbé mọ́ o nígbà ń bá níyàwó ní téèyàn bá láàrọ̀ tó dé lálẹ́ ṣé bóyá kó múyàwó ẹ̀ kó bá ṣe é tinú ọlọ́mọ ká ni kí n mọ́ fọkàn kí n mọ́ sí lásọ o kí ló dé. wò ó wò sọrí ọ̀rọ̀ tinú ọlá tó ń sọ ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán lásán ni. ọkàn ẹ balẹ̀. mo ti gbọ́ fọkàn rẹ balẹ̀. kẹlẹ bàbá. ẹ ọ ẹ jà yìí èyí ṣe èyí ṣe látàárọ̀ èyí ṣe. ẹ má dùnú bàbá. Ah, ah ngbẹ mú bá di ṣàtàn lọ́sẹ̀ mọ́ gbé bọ̀. ṣé àríbẹ̀ bàbá mọ́rọ́dọ̀ ni ẹ má bínú ṣé oh. àti wàá rèlè tẹ̀ ń wẹ ajá balẹ̀ ni ah, ah. bẹ́ẹ̀ bá fi sẹ́nu ẹ mọ̀. àsìkò tó ń gbé wàá rè tẹ́lẹ̀. ẹ má bínú bàbá. ẹ wo ọlọdẹ eh. èyí tí mo bá kọjá ẹ mú o ẹyẹ eh. ẹjọ tí mo bá yọ eh. ọ̀rọ̀ tí wàá dé tí mo bá rẹ ẹyẹ ẹjọ ẹjọ. bẹ̀rọ bẹ́mu fún mi irọ́ bẹ́mu bá ń rẹ́ bàlejò mi. ẹ má bínú. ọwù ẹ sọ ọ̀rọ̀ tinú ọlá tó ń sọ hmm. kéèké ni ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán lásán ni kò tó ohun àálọ̀ dálé ah. ó ti gbọ́ báyìí ọ fọkàn rẹ balẹ̀ ni. ó gbé lè su. bẹ́ẹ̀ ni. bí ẹ bá ti gbọ́ ọlọ́mọdé àyẹ̀sù ọlọ́mọdé àyẹ̀sù tọ́ba yẹn lè fóbìnrin o èṣù ló gbélé. ọ̀dà ọ̀dà o. gbogbo bó ti wá kó jẹ́ ọ̀gbọ́n bí wọ́n pè wọ́n bá a sọ̀rọ̀ ọ ṣe kí ni. ọ̀rẹ́ mi ẹ ọ̀rẹ́ mi wò ni dáadáa ni wà tààrọ̀ mímu. wọn lọ bèrè mi nílé lóòótọ́ kókó ni mo béèrè rẹ̀ kódà ọ̀rọ̀ rẹ̀ mò ń rò lọ́wọ́ nulẹ̀ tí ò wá sí. dákun kí ló ṣẹlẹ̀ láàrin wa àti baálé rẹ̀ sẹ́yìn jà ni. baálé mi mo ń jà kò sí jà o. ẹ jà àwọn ah, irọ́ ni ẹ̀ ń jà. kò sí jà o. tó bẹ̀ sọ fún mi ní ọ̀rẹ́ mi. pínrín àní ò sì jà bàbá ń jà yín sọ fún ọ kí ló ṣẹlẹ̀. wọ́n sì jọ lójú. àjà èmi ò wí mo rí o torí mi ìfẹ́ kù rẹ báyìí. mẹ́bí lè ní mo gbé ẹ mu lọ fún olóde nígbà mo sì mọ́ débẹ̀ mo bá bọ́kọ rẹ lórí ìjókòó sórí gbogbo atọ́tọ́ nu wọn pátápátá ọ̀rọ̀ rẹ lọ́mú sọ o wọn ò sì sọ ń dáadáa láburú ni wọ́n ń sọ. ọkọ mi hmm. atajagun mi bẹ́ẹ̀ni ó sì dọ̀ lójú. wọn wá sọrú rẹ fún ọ lánàá ni ẹ mẹ́bí ọmọ pọ́lú ọdẹ ó ń bára mi dáadáa ni tí mi sì lè ṣe kí n mọ̀ gbẹ̀mú lọ fún ilé ẹ mú mo gbé lọ kí n tó bá wọn lórí ìjókòó tó ń sọ̀rọ̀ rẹ. ajagun náà ajagunà hmm. ó dà ó sún ọ̀rẹ́ mi ó ti yé mi alátiṣe mi ló mà ti ṣe ara rẹ̀. mi ò dáa jẹ́ ìtìtẹ̀ mọ́ ọ lọ baálé rẹ̀ ń kọ́. ó wà yẹ wo sùn. bá mi kí wọn. ó dà ọ̀rẹ́ mi. ó dà ah, bá ń kàn rẹ ó ṣe wọn ló ní sẹ ah. ohun ò fẹ́ ṣe o. kí ló ṣẹlẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ kí ló dé. òkúta àti ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ̀tà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin èmi rẹ̀ ní oko kòkó lọ́jọ́ sí. pẹ̀lú bàbá àjàgùn. èyí tí bàbá àjàgùn wọn fún mi wá ọ̀rẹ́ mi lẹ́nu sọ fún mi láyé àná ó lóun rọkọ̀ mi àti bàbá àjàgùn náà wọ́n sọ̀rọ̀ mi o ọ̀rọ̀ wọn sì ń sọ. ọ̀rọ̀ láti ṣẹlẹ̀ báyìí. kí ni bàbá yìí à ah, ah, ah, kò mọ̀ ságbàgidi níbi kankan mọ́ o nígbà tí bàbá yìí máa kó owó sọ ó sì tún gbére ṣé pé mm, èpè wọn mọ o èpè wọn mọ o olùjọba lèmi yóò mọ. wọ́n máa lọ máa lọ máa lọ òní ìdílé tí máa lọ máa lọ máa lọ máa lọ. Jáwá kan ṣoṣo, jáwá wà ṣoṣo. Ọ̀nà ọkọ̀ àmọ́ sí òkìrì létí àmẹ́ni tí ó kọjá bọ̀ máa lọ máa lọ máa lọ. Wá rí mi o lẹ́yìn kí ni bàbá ìbúra fún. ẹni fẹ́ ni lójú fata sẹ́nu. ẹ̀gbọ́n mi ọlọ́run ní ìpàdé yìí ọlọ́run ní ìpàdé yìí sí òsì ọmọ àwọn. láàrin èmi àti yín ọ̀rọ̀ wà tọ́jọ́ ọ̀rọ̀ gidi tẹ́jọ́ kò báyìí tẹ́mi ní òjòkó lọ́dọ̀ kọjá àjọ máa kọjú sábà tájọ sọ̀rọ̀ gidi fúnra wa èmi ò fábòsí o èmi ò sì fẹ́ yàjẹ́ èmi ò fẹ́ rárá ọ̀rọ̀ wà. kì í ṣe ní tá a lè sọ báyìí. a lè sọ báyìí kì í sọ̀rọ̀ oríta ọ̀tá àjọ jókòó lé lọ́lọ́kọ̀jọ̀kọ̀ tájọ bá a sọ̀rọ̀ lójoojú ọ̀rọ̀ ẹ̀ tọ́wọ́ bá ti di bí àbòsí bí nǹkan èmi èmi èsì báyìí mo sì ní ẹlẹ́dàá tèmi o èyí yé mi jẹ́ ẹ dàbí òṣìṣùn ní tí mo fẹ́ kẹ́ mọ̀ nu. bẹ́ẹ̀ bá ti lóun sọ̀rọ̀ fẹ́mi bẹ́ẹ̀ lọ́kàn tèmi máa ń wà. ẹ ìjọ kan yọ wà bẹ ẹ bẹ́ẹ̀ rí lé tèmi bá ti tó kóbọ̀ ọ̀dọ́ yín ní mọ̀ gbà ẹ gbọ́ ẹ máa lé. ebi ọ̀fẹ́ ebi ọ̀fẹ́ ebi ọ̀fẹ́. kì í ṣe pé bóyá omi ti fẹ́ tẹ̀ yìí lẹ́nu báyìí ọ̀rọ̀ wo ló lè fẹ́ bá mi sọ. kò yóò bàjẹ́. bọ̀ wọ́n nítorí bọ́mọ ó bá dáràn ní í ṣe ló kọ àbí. bẹ́ẹ̀ni bàbá. nǹkan kan tèmi fẹ́ sọ fún ọ ni pé èèyàn ń fa wàhálà lẹ́ni ó ń fa wàhálà lọ́la ọmọ pé bàbá ẹ ò sí nílé ó lọ sí ìrìn àjò kọ́ lè jẹ́ kẹ́ lè ni. gbogbo ẹ à ń tẹ̀lé àwọn jàǹdùkú lónìí ẹ ràn lọ na nìkan mọ́ bí obì lọ́la bí wọ́n mú ọ èyí ń ṣàlàyé pé àkànjọ ń gbénú ilé ni pé nìkan mọ̀ bí òbí. ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi o bóò ní jàre sálàáfíà ni ṣé máa fẹ́ gbà mí lé. wọn wọlé wọlé ń sè wọn wà lé. wọn wà nílé. bẹ́ẹ̀ ni wọn wọlé. o ẹgbẹ́ mi ẹgbẹ́ mi o ah, ó sì ní wà nílé. àwọn wọlé ń sì sí sí náà wọlé bàbá. ẹgbẹ́ mi. èyí tí a wá jẹ bó ṣe ń pariwo ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀ sì wàá dáhùn. ẹni ọ̀tọ̀ ni mo ń pè. ta lẹni ọ̀tọ̀ tẹ́ ẹ pé èyí sẹ́mi ń gbọ́tọ̀ ni. Ah, ẹsìn pẹ́ dọ̀tẹ́ ẹ̀ ẹ̀yin ò dóhùn tèmi mọ́ ẹ̀ dóhùn ọmọ ìyá yín mọ́ ni. ẹni tí mo fẹ́ fún ní owó kékeré kan òun lèmi ń pè bí ó ń sọ̀rọ̀ lórí ta. ẹ ń wo àyè bọ̀ ọlọ́run mọ̀ bá sí rí èmi lèmi ń pè yín ó sì kẹ́dá ló lọ́wọ́ kan ni. ẹ ẹ gbé mo parí lọ́dún òkú mu ní ọ̀rọ̀ wa mo fẹ́ yín. ẹ a máa sọ̀rọ̀ tiwa. ọ̀rọ̀ ni mo wá bá yín lé fún yín. ẹgbẹ́ mi ẹ jẹ́ sódódó fún yín o èmi ò fẹ́ àbòsí o èmi ò sì fẹ́ ìyànjẹ para àbí tẹ́ bá yàn ẹ dákun torí ọlọ́mọ fẹ́ bí léèrè ẹ oko obì wa ta ló pa àlèlè lórí. obì. bẹ́ẹ̀ ni. èmi mo pa àlèlè bí obì bá ti so dẹ̀nkù dẹ̀nkù bá bí bàbá ayọ̀ bá ti rí bí kò kán méjì bí kò kán mẹ́ta bàbá ayọ̀ níwọ̀n àwa ìwà gàbàǹgẹ̀bẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ o kó mọ̀ bá a lè jà mọ́ kó mọ̀ ká obì ti wa ló jẹ́ kébè yẹn pa àlèlè. àìbá ti sọ fún mi kí ló kàn sá àjọpọ̀ mi kọ́ ni síbẹ̀ náà ló kọ́ nídìí wọn kẹ́ bá yẹ sọ fún mi èmi ò fi àdá bẹ́ orí ẹ̀ dànù níbo ah, mo dáyé wèrè èmi ò fẹ́ yà jẹ. èmi tí mo mọ̀ pé nínú fùfù ni ọ bí mo bá sọ fún ọkùnrin ìjọ kan lọ ká mọ́lé. torí àwọn èdè àìyedè ráńpẹ́ tó wà ńlẹ̀ ní pàpẹ́ ẹ wọn lọ́mọ obìnrin là wá nǹkan kan mo mọ̀ kọ́rọ̀ ó ń bẹ nú ẹ̀. ẹ àti kí tó wá ni bí ẹ bá ní ọmọbìnrin ni akọkàn wọn ẹ bọ́kùnrin ló bá wọn náà ẹbí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́kùnrin ọba bíyàn obìnrin ó sì bíyàn. ẹyin ọlọ́rọ̀ kan wà nígbà tá a mú un tó kó bọ̀ lẹ́ẹ̀kan ọ hmm. ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì. ọ̀rọ̀ náà mo wá bá yín sọ yìí ṣé irú ọ̀rọ̀ báyìí láwọn aṣọ létí wọn tí gbogbo àwọn abúlé tí wọ́n mọ bí ẹbí wá sí lọ tí wọ́n mọ̀ fi ti kọ ọ̀tọ̀ ní táwì ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìdí náà tí mo fi ní ẹ sábà ń sọlé ọ̀rọ̀ lé ni. ọ̀rọ̀ pé mo ń pààlè lórí ni ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó fẹ́ bá mi sọ. ní tèmi ọ̀sọ̀ fún yín ojú bá ń lọ. kò sí wàhálà. ẹbí báyìí ní ẹsẹ̀ lóòótọ́ ni Yorùbá sọ pé ẹni tó bá ṣe nǹkan ẹ̀ tì fún irú wọn ni máa kíyèsí ẹ̀yìn kùn yìí. ṣọdẹ ṣọdẹ ṣọdẹ ṣọdẹ olúwa rò rí nǹkan kan pa abọ̀gún nu agbọ́dọ̀ bọ̀gún ọdẹ abọ̀gún jàsì èé ah, ah, ṣe èé ti ṣe èé ṣe olúwa rò á rí nǹkan kan pa ah, dóko gbogbo oko ẹ̀kọ́ ẹ̀gàn lọ́hùn-ún mo rí àárín nǹkan kan. ti rí a gbọ́dọ̀ fògùn jàṣì fògùn jàṣì nù yìí. láyé kò jọ kò lè parí ọ̀rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ amúdá má bàmí má bàmí sọ pàtì pàtì tẹ́fẹ̀ kọ èyí mo lámúdá tó kọjá àwọn yúràn ni o mo gbé kólà tẹ́fẹ̀ bíbí òbí yá lọ àgbàlẹ̀ ọ̀dọ̀ wọn. kí ni ló kọ́ mi lẹ́sà sí ọ̀nù. àìmọ́ ah, ò lè sàṣì fún kò lè ràn mí. sàṣì ọ̀nù. ràn mí láéláé. ìgbóná mi àti òun iná bí ọbẹ̀ ọlọ́ba ìṣó àpá ká lọ jẹun sùn. ah wà ní. gbọ́. Ah! ìwọ fẹ́ pé òun nìkan wọn tá à ń pè. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ máa sọ lẹ́nu olóòlù kí ló máa ń ṣe ẹ̀gbọ́n náà kí ló máa ń ṣe é ọkọ̀ mi ló bá a gbọ́. Ah! gbogbo ayé ni ò bá ń gbọ́ kó tó ṣẹlẹ̀ yé ká gbọ́ náà káyé tó gbọ́. a ní bàbá olúọdẹ ni. ẹ kí náà ṣe. òun fipá bá a lò pọ̀. ipa ajagunna eh, eh, eh, ipa ẹ jẹ́ kó yẹ wá sí pé wọ́n fi tó ń bè lẹ ẹdákun ìjà adágún náà. ó ẹ ń fipá máa lò pọ̀ nínú ọkọ ni o bàbá olúọdẹ. lágídí ẹ wá ẹdún ní tẹ́ ẹ̀ sọ ni pé ajagun kan náà. ẹ ní bàbá olúọdẹ ẹ wọ́n máa lò pọ̀ nínú ọkọ. ó sì ṣe. ó ṣe. wọ́n dẹ̀ tẹ́ kànlẹ̀ a ní bàbá fipá máa lò pọ̀ ẹ̀ ń kó tó kànlẹ̀ ewé dákun ẹ̀yọ̀ dá mi jáde gbogbo olú ẹgbàá mi o bàbá olúọdẹ ni o wá yẹ jẹ́ ká sọ̀rọ̀ kíní kan ọmọbìnrin yìí kò ń dìbò ń dọ́gbọ́n ń dìbò ṣé bàbá olóòdẹ tí ò tí ò jẹ́ pípọ̀ ní pẹ́kú. dápadà dápadà dápadà ah, olóòdẹ ajagunna olóògùn ó tún dìbọn lọ ó lè gbọ́n alẹ́ máa ah, ah, tọwọ́ bá tọwọ́ lòun fẹ́ pàkọ́. lájọ́ tó ti bí mi láyé mi àìní mo ṣe mọ̀ pé akọlà ní ọpọlọ o ní kankan tẹ́lẹ̀ ìní nǹkan mo pé o ní àkókò kí ni tuntun ni nígbà tí wọ́n pariwo fún wa pé wọ́n bọ̀ sí wọn ká ní kọ́ka ṣe kòkí kọ́ka ṣe kékeré kọ́yẹ̀wò kọ́yẹ̀wò káà wọn àti ká sọ pé ká ti wa. ọpọlọ ọdún náà ló ní. nígbà tó ṣe tóbi rẹ̀ tán nísinsìnyí ó mọ kọ́tọ́ kọ́bù ṣé bá jí náà ti dọ́ máa wípé ọ̀rẹ́ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n gbọ́n mo ti gbọ́n ni. ele ele eh, wọn gbọ́ ní ìlú eh. àwa gbọ́ àwa àwa. ọ̀rọ̀ ẹni yẹn kábílẹ̀ rà mí kábílẹ̀ rà mí. bẹ́ẹ̀ni. Thank you. bàbá o ẹ̀dára ó lé o ṣé pé òótọ́ ni bàbá bàbá o. bàbá ẹ má jà sọ̀rọ̀ jù aṣáàrẹ̀ nǹkan náà tó gà fèrè tó sáré lọ tó rè lílọ tó sáré lọ fèrè fèrè fèrè. ọ̀rọ̀ yín ò yé mi kí ni ń dààmú yín. bàbá ẹ má sọ̀rọ̀ jù ṣé nígbà tèmi kankan rí látọ̀ nǹkan nígbà mo ti rí sàlẹ̀ bíbí sàlẹ̀ ṣe rí bó ṣe rí pọnrán rè àfi gbòòlà gbìgbì gbẹgbẹ ẹ mo rò pé bí kúkúrú ò bá gbọ́n èyí tó ga yẹ gbọ́n ni ẹ̀yin méjèèjì dàgìnì dà ẹ dàgbà ẹ dánú ẹ̀yin méjèèjì. kíní kan jẹun lórí ẹ jẹ́ lọ kí èsì ara yín fún tẹ́ wá ṣe yìí fún tẹ́ ẹ filẹ̀ ẹjọ́ lọ filẹ̀ filẹ̀ filẹ̀. ara yín ò tiẹ̀ yá rárá. wọ́n ṣe tẹ́lẹ̀ àbẹ̀sọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ wọ́n máa gbọ́ ní balẹ̀. wá gbọ́ wá gbọ́ ojú wa lọ ṣe ṣe. wá gbọ́ ojú lọ ṣe ṣe. sójú tiẹ̀ sójú òòrì lẹ́yìn bíi ẹ eh, mo rí wọn lóòótọ́ ni mo rí yín mo rí yín lẹ́yìn kí. bàbá sẹ́wà sàlàyé. bájínà tù bàbá bàbá bájínà tù a rí yín. mo kí ẹ̀yin olóyè mo sì kí gbogbo aráàlú o. mo ibi gbogbo yín pátá lè mọ akitiyan wa nù ìlú yìí láti kúrò ní baálẹ̀ káwa náà mọ̀ dádé. kí ló dé tí àgbà wa ń sọ̀rọ̀ bí èwe eh, olóòdẹ. Hmm, gbẹ́hùn baálé ọgọ́rùn. àgbà oyè ni ó nínú ìlú yìí o. tó wáyé kó jẹ́ irú owó rẹ làwọn àbá palapala. kò yé mi o ọkọ ìlú kò yé mi o torí ẹ̀ ń pa ọ̀rọ̀ yìí lásàmọ̀ lásàmọ̀ kò yé mi tó o wọ́n ti ẹ ẹ̀mẹ́ nù mí mo mọ̀ ọ́n jẹ èé ṣe kò yé mi gbogbo ń dáhùn yìí ò tiẹ̀ yé mi n'íbi kankan síbi kan. o pé o fipá bá ọmọbìnrin yìí lò láàlà oko irọ́ ni àbó òótọ́. èèwọ̀ òrìṣà ògún òní jẹ́ ògún méje lògún tèmi ògún alára báyìí ní gbajá onírè àgbàgbó lọ igbó ọdẹ mi ní gbà lọ jẹ́jẹ́. ẹ kó tí tó jáde kẹ wí rí ọmọdé ní jàre kẹ kó mbẹ jàre ẹ̀yin wo ah. ṣé èrò pé lẹ́la wá ṣe ń bì ní tá a rí pẹ̀lú ojú wa méjèèjì báyìí eh. tẹ mú ọmọlọmọ tẹ mú ewé ọ̀gẹ̀dẹ̀ tẹ tẹ sílẹ̀ lẹ báyìí lẹ bá bẹ̀rẹ̀ sí ní kó fún koba ah. àfi kìbẹ àfi ah. kí ló dé ẹnì rà wá rí eh, àbí ọ̀rẹ́ mi. Eh, káró lè wa kẹ́mi yóò kún fánà lu bàbá olóde ẹ pàdé wẹ̀mí àtọ̀rẹ́ mi lọ́nà odò. èèmọ̀ rí yín. ẹ máa jókòó ṣòkòtò bíbọ̀ tí ń bọ̀ mo kàn rárábìnrin yìí ó béèrè jáde kí a ló dé kí a ló dé kí n tó wí kí n tó fọ̀ mo pàdé ẹ̀yìn náà nígbà tí mo sì fẹ́ ṣe kí n fún sáré mo ṣe ń fún sáré tán rí ń de ṣòkòtò mi lọ́wọ́ lóòótọ́ àti lódodo ìwọ náà kọjá kí á ń tèmi pẹ̀lú pàlàpàlà tẹ̀ ń wí. ẹ wò ẹ wò ẹ wò ó dára ẹ ọ̀tún òye ara olè. kí ló rí sọ sọ̀rọ̀ tó wà ń bẹ. <laughs> arábìnrin fẹsẹ̀ kankan lẹ́ẹ̀kan ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ dàpọ̀. kẹ́ ẹ pẹ́ bàbá jẹ́jẹ́ mi mò ń lọ tèmi lọ́nà oko ibi oko alájàpá mi ní ń lọ bí mo sì pàdé bàbá lọ́nà nu o èmi sì fẹ́ béèrè ọ̀nà ni bí mo ti ní bàbá o ẹ kú ojúmọ́ ẹ dákun o ọ̀nà báyìí ni àfi bí bàbá ti tì mí bókun lọ tiẹ̀ fi tì mí kò tiẹ̀ yé mi hmm. ṣé ni mo dédé bára mi tí mo ti fẹ̀yìn lélẹ̀ nínú igbó hmm. kí n tó dura kí n tó dìde ẹ wo gbára mi bàbá ah, ah. kí n tó dìde bàbá ti gbé nǹkan sí nǹkan o ah. wọ́n ti fipá bá mi lájọṣepọ̀ o. lẹ́nu rẹ̀ ẹ̀wọ̀n bó ti pò mí mọ́ lẹ́nu gbogbo ara mi ìyàwó oníyàwó láìsọ ọmọge lẹ́nu rẹ̀ ìyàwó ọmọ inú yín báwọn èèyàn rí yín lẹ́nu rẹ̀ obìnrin. ẹ wo balẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dá ẹjọ́ ìdáadáa ẹ dá dáadáa ni o. àwa lè máa lọ sí. ẹ lè lọ. ẹnìkan kan ò tí ì lè lọ bí kankan. bẹ́ẹ̀ni. agbọnsẹ oyinsẹ bẹ́ẹ̀ ojú olókòrè gbàǹdùgbàǹdù yìí ìwọ pé ó fipá bọ́ọ̀lù. bẹ́ẹ̀ni balẹ̀. ìwọ pé ò rí wọn parọ́ mọ́ ọ ni. wírí àwa la rí àwa ta rí rè èmi àtọ̀rẹ́ mi la ah, rí wọ́n nà gbalaja sílẹ̀ ni. ọmọkùnrin ọkà bùkù. oṣù kábílára ni kókó lọ jẹ́ ìyàwó tèmi ni. mo wá fún yín di ọjọ́ méje ẹ lọ rí tẹnu ara yín dáadáa tí kò bá sẹ́ni tó jẹ́wọ́ nínú yín tó bá fi di ọjọ́ méje gbogbo yín pátá lẹ́ẹ̀dẹ́ bí ọ̀sán gbẹgbẹ ẹ lọ rí búra. ó dàbí afárá mọ́ afárá mọ́ ó dàbí afárá mọ́ ó dàbí afárá mọ́ nígbà yìí dáhùn tó ajagun ìjọ olóhùn gbọ́ odindi olú ọdẹ ìlú káwa máa bárù pálapàla báyìí lọ́wọ́ rẹ̀ hmm? kọ́ ọ máa fi ipá bá ìyàwó aráàlú lò obìnrin mélòó lọ náwó sí láàrin ìlú yìí gẹ́gẹ́ bí ipò tó wà gẹ́gẹ́ bí olú ọdẹ tọwọ́ rẹ̀ ò tó. wowó ọ̀rẹ́ mi sàn án báyìí láàrin o ajé sì ní mú ní pẹ́kí ọ látijọ́ tẹ̀mí rẹ ti bẹ̀rẹ̀ njó lọ bá wọn wọ̀nà bá lọ́wọ́ mi rí ah, àmọ́ ẹ wò ó ẹ wò ó ẹ dàálẹ̀ kẹ́ ẹ tún sà ó ẹ dàálẹ̀ ẹ tún sà bẹ́yìn ò bá jẹ̀kọ́ tí wọ́n sì ń fẹ̀kọ́ ra lọ́wọ́ bóńtọ̀ wọn ò bá sọ̀rọ̀ ó nídìí kan nú ni o wówó. ọ̀rọ̀ tẹ́ ń fà yìí èmi ò mọ nǹkan kan pa ẹ́ n ò mọ nǹkan kan nípa gbogbo bíi kíbi ìṣeré tẹ́ ń kálukú bá mọ̀ káàsó ń bẹ̀ kó kúrò lẹ́yìn ọ̀sà lùyìí bójú ọ̀sà abòmíì náà la tún mọ̀ káàsó níbẹ̀ ká lè búra kò sí ní tí ó bèmí lẹ́rù. ajagunà. ǹdọ́ ó ní gbogbo ibi tá a bá ti lọ búra ká mo fẹ́ kọ́ rántí kinní kan o. ṣáàwò. pé pàtẹ́pẹ́tẹ́ tá a bá nà ń pàpá yóò tabara alẹ́ yóò tabara oko. ẹ ibi ó bá lè taba ni ó taba èmi mọ̀ pé kò ní tabẹ́ yẹn ọmọdé torí n ò ṣe ń tó bẹ́ẹ̀. ẹni ó taba kọ́ taba ni. bẹ́ẹ̀ mo wí. Hmm. àwa ọmọdé hmm. a ní fẹ́ kẹ́rẹ̀ kan ọ̀rẹ́ wa o. ẹ ẹ rẹ ò lè rẹ yín tí n bá ti ṣe ń tó bẹ́ẹ̀. wèrè àti ń bọ̀. ẹ̀kẹ́ẹ̀tì ẹ̀kẹ́ẹ̀tì. dédé dédé wọn wí jẹ́rìí <laughs> olórí burúkú làwọn ènìyàn ìsọkúsọ náà sọ ẹ ṣe é fi sára kú ẹ gbà bẹ́ẹ̀ o gbogbo tó ń gbìyàn èmi ò tẹ̀lé wọn lẹ́yìn o torí ìyàwó yẹn ò lè ṣaláìsí látijọ́ yìí kó ló dẹ̀ wà báyìí kó wá pẹ́jù òun dá ọkùnrin láàmú wọn ẹ ṣe ènìyàn kò ní ọmọdé ń dẹ̀ ẹ́ náà kó má fẹ́. ọ̀rẹ́ ò yé mi kí náà ń lọ́dẹ tìbí ẹ̀ náà ni ọmọ ìyẹn ṣáà. ọ̀ ń bẹnu ìwọ náà ń bẹnu àwọn tí ń sọ̀sọ́kùsọ káàkiri ìlú. mo ṣe bọ́ ọ ti dàgbà ó yẹ kó o danú díẹ̀ ah. ọ dàgbà ọ danú láti jọ yìí. ọlọ́dẹ ìbú àlá ni pé kò danú. ẹ̀bọ́ ọba bá danú ni njọ́ tí wọ́n ti mọ̀ mí láti jọ yìí njọ́ ni wọ́n bá wọn ràn wọ́n rán bá ń lọ́wọ́ mi àbí ìyàwó mi ṣe kú lọ́dún yìí ni àbúṣe lọ́dún tó kọjá. ọlọ́dẹ lọ́dẹ wọn wì náà ẹ̀ ṣe ni kò ṣe kó jẹ́ mi náà ni mi lè ṣe kí àwọn máa sì kí n dẹ̀ máa wà bẹ́ẹ̀ là kí n dánù kan wà kí n máa ṣe kìnní. ẹ ń tẹ́ ṣe é dà ẹ̀yin ni mo ti lẹ́yìn ọdún wọn ṣe pátápátá ẹ̀yin ni mo ti lẹ́yìn ó lọ ṣe àwọn olórí burúkú yìí sọ̀rọ̀ pọ̀ kò ní dáa fún ọ láyé torí pé ó ń tẹ́ ṣe ó dáa. ọ̀rọ̀ rẹ ó yé mi wọ́n mo fẹ́ kọ́ ọmọ kọ́ ọmọ àmọ̀dájú pé akèrèǹgbè tí ó pẹ́ láyé kì í bá wọn dìtẹ̀ owó ẹyọ o Eh. bẹ́ẹ̀ ni torí bọ́ ṣe dàgbà tó yìí mo rò kó ti yẹ kó o dání ọba wọn ràn lọ́wọ́ mi rí wọ́n máa ń sọ wọ́n ń tẹnu bọ́lẹ̀ kiri ìwọ náà ń bẹ́ nú wọn tó tó ń tẹnu bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ mi. jáwọ́ kọjáwọ́ nu wọ́n ràn wọ́n ràn kọjáwọ́ nu wọ́n gbá wọ́n ràn wọ́n ràn ẹ̀rọ gbogbo lọ́nà mi. ìdàgbà ò dáná gbá wọ́n ràn rẹ̀ gbá wọ́n ẹsẹ̀ ni kò yé èmi náà já ah, èmi náà olóyà kan wà lásán ẹ eh, kíyàwó ti kú láàrin ọdún ọdún méjì kí ẹ má tẹ̀lé bí jìkínní ah, ọmọ náà fẹ́ kú ẹ rí ó dà sí yagidi báwọn ràn án rẹ lọ ó dàgbà ó dání. bàbá wọn. káàrẹ̀ ẹ̀gbọ́n mi. ọdẹ ò gbọ́dọ̀ ló bà á tẹ ọdẹ ọdẹ ọdẹ ló bà á tẹ ọdẹ ọdẹ ló bà á tẹ òun ni ah, ah, ẹmi ọmọ àdàlẹ kọrẹ ọmọ ọmọ ọmọ ọmọ àdàlẹ ni òun ni ọjà súnmọ́ súnmọ́ súnmọ́ ọmọ ọdàlẹ ọdẹ ọmọ ọdàlẹ ah, ògùn náà ní pàrọ̀ wọn. Ògún náà ní pàrọ̀ wọn àwọn ọmọ ọ̀dàlẹ̀ tí bàbá ń dalẹ̀ Ògún náà ní pàrọ̀ wọn. ṣé igbó lọ fàyò ni àbí ọmú gẹ́gẹ́ mú èmi ni wọ́n bá wípé mi ọmọ ọ̀dàlẹ̀. fẹ́ẹ̀fẹ́ mo parọ́ mọ́ ọ ni. sọ̀rọ̀ ibi iṣẹ́ máa bẹ̀rẹ̀ rẹ o torí tí mo bá gbé wàhálà dé ọ̀tọ̀ ni tẹ́ máa padà wà pé o. ẹ wo jẹ́ nsọ̀ fún ọ. sọrí bá ń bá kó ọkọ alẹ bá ń bá kàdà alẹ ẹlẹdẹ òkè nsọmọdé nú ẹranko tí fẹ́ pako èèyàn tó bá ti rí gàgà àmàdó tèmi ń bi tètè ń ẹka yóò mọ̀ pé ẹranko bẹ́ẹ̀ kó ẹkẹ o tó tó padì mí ni wọn bá wí òjò. ojú ni ìmọ̀ ìmọ̀ ajé. wo wo wo eléyìí tó jẹ́ pé ó yẹ kó ti kó sódò ó gbó mi lọ kó ti bọ́ mi lọ. ojo wọn sì ṣèkà fún ọ wọn náà pa ọ. bẹ́ẹ̀ wò mí bí gbogbo nǹkan bá lè yín lóko bí bí bí ìtúrú rẹ kọ ṣé irú rẹ ni mà. bá bá má dà bá má dà. ọjọ́ bàbà ọjọ́ bàbà ọjọ́ bàbà ọjọ́ bàbà. ẹ̀gbọ́n mi ẹ dúró. ẹ dúró o ọ̀rọ̀ yóò ní dàrú o mo fi títóbi ọlọ́ba bẹ̀ yín o. ṣé lóòótọ́ lẹ rí ní tẹ́ ẹ lẹ́ẹ̀rí ní tẹ́ ẹ fojú ẹ̀yà ẹ̀jẹ̀ méje tẹ́ ẹ fojú yín mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ fi rí báyìí. bàbá ẹ máa ń ṣẹ́ mi jù tí ó dá kójú kójú kójú rìn kan bá kẹnu má lè sọ ẹ wò ń jọ́ta ń wí ọjọ́ burúkú ni ọjọ́ burúkú èṣù gbẹmọ ni ìjọ ẹ̀ mọ̀ pé bàbá táwọn wí ní tó wà lábẹ́ wọn bó ṣe tó rè. kẹ́ni. gidigbọ̀n báyìí ni a fi kóbà kóbà kóbà. ìgbẹ́musọ jáde a ah! kí ni ah? n gbókun làkúlà a. ǹjẹ́ wí. ẹ má sọ tó fún tó bójú àlẹ́ ẹ̀sìn gbókun takùtà ah! sọ̀rọ̀ ọ̀run ni. ẹ má bẹ̀rù ẹ má ọ má bẹ́ẹ̀ sí gbọ́ o wọ́n yé kámi lára sí ni. ẹ ṣe jàre. ntọ́fẹ́ sọ ni pé bá a ṣe yọ báyìí àkàrí ìyàwó yìí tọ́fẹ́ sí rìnga báyìí sí rìnga. torí di torí di káàkiri. àfi sọ lẹ́yìn igi àwa náà wà lẹ̀ báyìí là ń wò akẹ́kọ̀ọ́ tó ń pèrò sọ́kọ̀ ni ìwó ìwó ìwó olódò bá òdelẹ̀ ni. ní àwọn abẹ́sí wò nígbà tó fẹ́ máa dé tí ó máa múra báyìí gbogbo gbẹ̀rẹ̀ tó yẹ kó wà níbi dédé bí ìyàwó inú ní ìsàlẹ̀. ẹ ẹ gbọ́dọ̀ wọ́n jàre. ọ ní pàpà báyìí ni. àbísẹ́ nǹkan ṣe yín ni. mo ní ìsàlẹ̀ bí díẹ̀ sí. àlàyé wèrè wo lẹ fẹ́ máa ṣe. a ti gbọ́n tẹ́ ẹ sọ ìwú tó lẹ́yìn ìwó lẹ́yìn ìwó àpéjú wèrè tẹ́ ń ju ayé. ibi tí a bá mọ̀ ti fẹ́ bá ọgbọ́n tá a bá mọ̀ bá a gọ̀ fẹ́ a mọ̀ mọ̀ dùn yẹn o odidi olú ọdẹ táwa ti fọkàn sí bí bàbá àgbàlagbà pé a lè máa fọ̀rọ̀ wa lọ a lè máa gbé ọ̀rọ̀ bùkátà wa ká máa gbé wájú wa kí wọ́n sì máa bá wa yanjú ẹ̀ ní wọ́n á dẹ́rù èyí wo lẹ́yìn ayé mọ̀ lé o ayé mọ̀ lé o ọ̀dà kò ẹ sáàjẹ̀ tètè ní àlejò tìyàn tinú ọlá o tinú ọlá bá ń gbé ẹmu wá fáwọn àlejò ẹ sọ fún un tó ń gbàtà délé balẹ̀ balẹ̀ gan tó ń sọ pé ká má tùsílẹ̀ sọ̀rọ̀ kọ̀ọ̀kan mo ní baálẹ̀ tí wọ́n yẹ bí. kí ni ṣe yín báyìí ah. wọ́n ti yẹ. ẹlẹ ẹlẹ ẹ káàbọ̀ ẹ ṣeun wa hmm. ẹ ṣeun wa ọlá apọ̀ yìí náà lè rí o. ọlá ah. kí ẹ máa fẹ́ ọlá káyìí ní ìyàwó. bẹ́ẹ̀ni àwọn ọmọ àpọ́nlé eh, àwọn èèyàn sí. Eh, àwọn àlejò hmm. àwọn àlejò gidi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. baálé mẹ́kọ́ àlejò. Eh. ọ̀gá ẹ wá wá wá wọ́n yìí lọ tinúọlá wà àwọn tó jókòó yìí máa dúpẹ́ lọ́dọ̀ wọn o máa dúpẹ́ lọ́dọ̀ wọn gidigidigidi àwọn ọmọ dúró gẹ́gẹ́ bí ẹlẹ́yìí tí wọ́n sọ pé tòótọ́ tòótọ́ àwọn orí olóòdẹ báyìí ti ń bọ̀ ọ́ pàtó gidi ṣe ni. ẹ̀ tó ń ṣe kóbà kóbà kóbà kóbà. máa dúpẹ́ lọ́wọ́ o. ẹ ṣeun ọlọ́run bá túlẹ̀ àtọ̀nà tí náà ṣe. àṣẹ o kò tọpẹ́. bálẹ̀ mẹ́fà ni. ẹ ṣe o ni. ní nǹkan tẹ́mi gangan yọ lò tẹ́nìkan wa mọ̀ tí ó kò kàwé fẹ́ kébọ̀ ni tó bá jẹ́ tó fẹ́ gba ọjọ́ mẹ́rin lẹ́nu. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kẹlẹ bá mọ̀ kó sojú àwa. ẹyẹ wa ń lé àwo tẹ̀lé àwo lọ a ṣàṣojú yín lọ́hùn. ọ̀rẹ́ mi ti lọ lọ. ọ̀rọ̀ tí mo fẹ́ bí ọ̀nà ó bá ti rí gẹ́lẹ́ mi sọ̀rọ̀. ibi níbẹ̀ láàrin mi àti bàbá olóòlù. bọ́rọ̀ mi ti rí gẹ́lẹ́ náà ni mo ti ṣàlàyé lọ́dọ̀ baálé jẹ́jẹ́ mi ní lóko alájàpá ni mo sì ní ìbéèrè ọ̀ràn lọ́wọ́ bàbá ni bí bàbá o ẹ dákun bó lọ́nà abúlé o bí bàbá ti tì mí nù bóyá oògùn bàbá fi tì mí o bí àfọ̀ṣẹ́ o kò tiẹ̀ yé mi n kò rí kí mo bára mi mú tó tí mo ti fẹ̀yìn lélẹ̀ bí bàbá ti bá mi lájọṣepọ̀ nù. ṣé lóòótọ́ ni ohun tó ń sọ yìí o lè parọ́ fún ọ̀rẹ́ mi. ẹ̀rù ń bà mí o ìwọ náà mú òòṣà dùgbẹ̀dùgbẹ̀ tán lẹ ẹ ẹ lè búra níwájú rẹ o ẹni tí bá búra èké ọmọ tó jọrọ ẹni búra èké mọ ń rí o. bó ló ti ń sọ̀rọ̀ báyìí sóò gbà mí gbọ́ ni tí wàá mọ̀ kúrọ́ fún ọ ní bó rẹ̀ mí ni ọ́. ìgbà ó pọ̀ sí bí wọ́n lò rẹ̀ mi kò síkú lójú mi o torí mi ò parọ́ mọ́ bàbá kódà mo ti ń sọ̀rọ̀ yìí ó dá mi lójú pé ó gbà mí gbọ́ béèrè lọ́wọ́ àkànní àkànní rí mi lọ́jọ́ náà tí ń sá jáde nínú igbó àkànní àti kejì rẹ̀ kúkúrú ń béèrè lọ́wọ́ wọn. àkànní kan náà. àkànní kan náà àti kejì rẹ̀ béèrè lọ́wọ́ wọn. ọmọ mi o ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin pé bàbá ọkọ Eh, àfẹ́sọ́nà àbúrò rẹ̀ ó fi bá ipá báyìí lò. irọ́ ni o wọn ò fipá bẹ́nikẹ́ni lò pọ̀ irọ́ wọn pa mọ́ wọn irọ́ ńlá ni. ṣé ò ń gbọ́sẹ̀. ọmọ ẹni tí mò ń sọ ni. ṣèbólú ọdẹ ni. àìkọ́fálẹ̀ fáǹsì ṣó ń gbọ́ bá àbúrò rẹ̀ sọ̀rọ̀ eh, ṣó dáa kó jẹ́ pé irú alábùkù èèyàn bẹ́ẹ̀ tó fipá báyìí lò pọ̀ náà ọmọ rẹ̀ ní ọmọ tèmi ọmọ bíbí inú tèmi ó lóun yàn láàyò láti fẹ́ ṣé ṣé àbúrò rẹ ò mọ bí mo ṣe jẹ́ nùlù yìí tó fẹ́ kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ tó fẹ́ kó bá mi ṣé dona àmọ̀ bóyá òru bàbá gbọ̀n lọmọ náà ràn kí ló fún o kọ́ ọ bá sọ̀rọ̀. kó má fi ìwà rẹ̀ yìí kó rẹ́dẹ̀rẹ́dẹ̀ rẹ̀ tí ì bá ṣe adéṣẹwà tí ò lọ́rọ̀ ọ̀gbọ́n adéṣẹwà ẹ̀mí ló mo ti pọ̀ sí bàbá tí mo ti pọ̀ sí kọ́kọ́ pé ọmọ olú ọdẹ tó ń bá rìn ọmọ játi játi kejì ajá ọmọ tí ò ṣe rí mọ́ ni ọsìn mi bí bàbá wa ṣe lórúkọ tó ń mo ti sọ tèmi o mi ò fẹ́ rí ọ pẹ̀lú ọmọ olú ọdẹ mọ́. ṣé o fẹ́ gbọ́ ọjọ́ iwájú rẹ là ń fẹ́ tún sí i sẹ́mi sẹ́mi mò ń wáyà ṣíọ. tí ẹ bá fẹ́ ra yín tó dọjọ́ iwájú tó náà bẹ̀rẹ̀ sí hùwà pálapàla yìí báwo nínú rẹ ó sì máa dùn lọ́ọ̀dẹ rẹ. wo ọjọ́ iwájú rẹ lèmi sì ń tún ṣe àmọ́ tó bá lóun fẹ́ bàjẹ́ ó kù sí lọ́wọ́ ìwọlẹ́lẹ́rìí mi tèmi ò jù báwọn ẹ bára yín sọ̀rọ̀. adéṣọlá adéṣọlá ẹ̀mí ló tọ́ bá lọ́rọ̀ gbọ́ mi ò fẹ́ rí ọkọ̀ lọ́mọ ilé ọdẹ náà mo ti fẹ́ pè mí. ṣé ìbínú àìrọ mo ti tò déédéé mo ní mọ bọ́ra lẹ̀ ni mo gbóhùn yín hàn. mo ti kọ́ wábí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí wọ́n á rò pé lẹ́yìn tí n padà wá. ẹ ṣeun ìdílé mẹ́ta ẹ ti kú tí bàbá ìgbìmọ̀ wà ní sí ẹ ní ìgbìmọ̀ ni wọ́n ṣe fún un. ọ̀rọ̀ kan ló wú mi lójú tí mo sì fẹ́ kẹ́ ẹ bá mi tàn án lẹ́sìn ọ̀rọ̀ nípa tinú ọlọ́ọ̀rẹ́ mi àti bàbá olóòde ó wá ní ọ̀rọ̀ náà ṣojú yín kò má olóòdẹ tí àbí tí báṣọ ṣe báṣọ nìkan ibà bẹ́ẹ̀ wò. ẹ lọ́jọ́ lójú o njọ́ tá à ń sọ ọjọ́ burúkú ni o àwa tẹ̀ ń bọ̀ látòkò ni ìbá ti kejì ni àṣẹ báyìí ara ń yọ mo kàn rí bàbá àbólóòdẹ lórí ọ̀rẹ́ yín ah! Ah! tó bò ó nígbà tó ki ọ̀rẹ́ yín mọ́lẹ̀ ní ń bolo náà ẹ wá máa wo àwọn oògùn burúkú bí ṣe ń ṣe báyìí ti ń ka wọn ní ń dọkọ ní ń ṣe báyìí ní ń ṣe báyìí ṣe rí tẹfẹ járọ mi ẹ pé ọ̀rẹ́ yín àpàtì bẹ níbi ìdí ẹ báyìí ẹ rí ìgbọ́ ló ṣe ń bọ̀ra ẹ tún wá máa wò sẹ́ẹ̀rí bí oyin bí oúnjẹ mọ báyìí nílé bí oúnjẹ mọ báyìí onígbẹ̀rẹ̀ bí kan bẹ́ẹ̀ nígbà bá fa orí kí níjà tó yóò bá bí ajá báyìí nígbà tí bàbá bóra jù tó bàbá náà jẹ tó bàbá ká ní pé kèsì pé bímọ lọ́wọ́ ni mo fẹ́ fúnra mi wé afẹ́ wọ àti kejì afẹ́ wọ báyìí. Ah, ah. ìbọn lọ́wọ́ bá lẹ́rù tá a fi ní ká má kọjá àyè wa. ẹ ẹ láre ah, ọkọ jíjẹ oh. ọmọ kọyìn sí ọ sí ìtọ́jú ọmọ bá ọmọ àbáyé rìn mọ́. bẹ́ẹ̀ni bàbá. lọ sábì sọ. ẹ sọ bẹ́ẹ̀ bàbá. àti mo ti wá pè pé kọ̀ọ̀kan ló bá rìn mọ́. nǹkan kan tí mo tún fẹ́ sọ fún yín ni pé ẹ lọ búra o níjẹ́ ò ṣàdùgbẹ̀dùgbẹ̀ lu wa yìí o. ẹ ń bá búrèké wájú rẹ̀ ojú rẹ̀ ó dà o ẹ búra o. ṣé ẹ lọ sọ fún february baálé àbílù. ọmọ rẹ lùnú ọrẹ ìlú bẹ́ẹ̀ ni wọn kì í búra níwájú sàgbẹdùgbẹ ṣé mo rí tí mo sọmọ jẹ̀bi alẹ fóòtọ nù lùú ìwọ ẹ fóòtọ nù nígbà tí èèyàn ká yín sókè pé ìbáyìí ìdá yóò ni. abẹ́ kí ni kan tó jẹ́ pé kò láwò jẹun abẹ́ wọn lẹ̀ tí ń jẹ́ tó dàgẹ́ rẹ̀ ńlá tó rí báyìí bàbá ẹ kú sẹ́yìn mo rí sẹ́yìn mi àti kejì mi ò lè búra mo tẹ̀ fẹ́ lọ sí ṣé tẹ́ fẹ́ sọ tán àbùkù mo máa lọ jọ́ mọ́ ẹ̀ ní búra. ẹ mo kí ẹ̀yin olóyè mi mo sì kí gbogbo aráàlú pátápátá ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o wọ́n ní afárí igú ayọ̀ gègé àkàlà àwọn àníkà ronú ká tó hùwà wọ́n ní kí wọ́n dátà tí òun sí báwo lọ́bọ́ ṣe sọ ní tí náà kí o ṣe bí yóò jù bí bá a ti bẹ́rù báyìí la bọ́ mọ̀ kọ́mọ wàá yà yín lẹ́nu pé ẹ rí ajagunà olúwọ́dẹ lórí ìkúnlẹ̀ ọ̀bùnú ìwòye ìjéèjé ni wọ́n mú ẹjọ́ wọn wá sọ́dọ̀ mi ṣùgbọ́n mo ní kí wọ́n tẹra wọn nínú dáadáa arábìnrin tinúọlá. ó bàbá sọ ṣetán láti ṣèbúra. èmi tinúọlá mo ṣetán láti búra wájú òṣàdúró. ẹ tinúọlá ọmọdé búro kò ń bojú wẹ̀yìn òjò kọ́ lolúwẹ́rẹ́ bínú <laughs> olúọdẹ o sọ ṣetán láti ṣèbúra. àti déwájú òṣà dùgbẹ́dùgbẹ́ kí ló tún kù. olúọdẹ ìjọ hmm? tó ọmọdé bá múlẹ̀ ní mọ́ ọmọ o ọmọdé yóò mọjọ́ tí ó dalẹ̀ o wọn ló ṣe tán láti ṣèbúra. Ah, ah. kò burú abọ́rẹ́ òṣà hmm. adógomọ́rò àgbà ọ̀lẹ́ ni tá a bá débi iṣẹ́ ṣíṣe làásì èyí tó kù dánwó ẹ̀. alẹ́ <laughs> ọkọ ìlú mo kí yín o mo kí gbogbo ẹ̀yin ìjòyè o mo sì kí gbogbo ẹ̀yin aráàlú o hmm. ìdí òsà dùgbẹ̀dùgbẹ̀ náà la wà yìí o. Mm mo rò pé gbogbo eléyìí tí baálé ọkọ ìlú ṣẹ̀ṣẹ̀ tó ń wí yìí ẹ̀yìn ó ti yẹ ká ṣètò gbogbo òun láàfin torí ẹni tó bá ti dé di òòṣà yìí <laughs> kì í ṣe ibi tá a tún gbélé mọ ṣẹ̀ṣẹ̀ mọ wá àwíjàre kankan wí mọ́. ẹ̀yin kò rí bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé kókókó báyìí láàrín fara di tiwọn. baálẹ̀ ìdí òòṣà la wà yìí ẹ̀yin ẹ dákun gẹ́gẹ́ bí òfin òòṣà dùgbèdùgbè adágún náà ìyàwó rẹ mẹ́hà yín bí. o tiẹ̀ ti fi mílẹ̀ tó jẹ́ mẹ́ta. táwọn ti tán gbà náà. tinúọlá ọkọ rẹ mẹ́hà yín bí. ẹ dákun bàbá arábìnrin ṣe mẹ́ ń bí. àwa ni ẹ àwa ni ẹ bọ́ báyìí ẹ bọ́ báyìí ẹ bọ́ báyìí. àwa la sojú àní ẹ bọ́ báyìí ẹ bọ́ bẹ̀ ẹ sún sọ́hun ẹ sún sọ́hun. o sá dùgbẹ̀dùgbẹ̀ iṣẹ́ náà délẹ̀ báyìí o kò hàn àwọn bàbá mi o má jẹ́ ohun mi o. àṣẹ àrẹ̀mọ́sàgó olúkòso àrẹ̀kúdayé òòṣà dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ máa rẹ́dùn wọ́n dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ ni onírélé tèmi o onírélé ẹnì kọ̀ọ̀kan o ṣùgbọ́n dùgbẹ̀dùgbẹ̀ ó rèé lé ẹni tí máa ń ṣe bíi òòṣà tí ì ṣègbè lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan olóde bá a ṣe ṣe náà bẹ́ẹ̀ náà láti ṣe. gbà gbà bá a ṣe ṣe nù. ẹyin wọnú ọlá àbí tinú ọlá ló kọ rẹ. ìwọ náà ọgbà hmm. Hmm. ó yá ẹ wá máa bọ́ sídìí rẹ̀ lọ́kọ̀ọ̀kan báyìí kẹ wá máa búra. arábìnrin ọ wà ọ ní dìde o ọ sùn sí díò sáà dùgbẹ̀dùgbẹ̀ báyìí ọ wà á bọ́ ni ọ wà á búra ó yá àwọn mùlá náà ni ó ti dẹ́rù ọ̀sánú. òṣùwà ah. kòlókò búra o. èmi hmm? tinúọlá tó bá jẹ́ pé. tinúọlá ọmọ ta ni. tinúọlá ọmọ àbẹ̀bí tó bá jẹ́ pé rọ́ ni mo pa gbómi ara tèmi àti ajagun ló papọ̀ hmm. tí mo parọ́ mọ́ ìwòsàn dùgbẹ̀dùgbẹ̀ kó o ṣèdájọ́ fún mi láàrin ọjọ́ méjì. aráàlú ẹ ṣàṣẹ. àṣẹ. ọ̀yá wẹ́gbẹ̀ wẹ́gbẹ̀ wẹ́gbẹ̀ ọ̀dà báwọn. bọ́ àyè olóòdẹ wọ́n àyè ìwọlé burakan ọ̀yà káwọlé kò búra. Eh, èmi olóòdẹ ìlú yìí olóyè àjàgùnà eh, tó bá ṣe pé bí tinú ọlá ṣe wíhun bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ ọjọ́ méje òní òòsà dùgbẹ̀dùgbẹ̀ kò ṣe mí bọ́ ṣe ṣe sojú. ẹ sọ sí ọ. báyọ̀ ọkọ̀ kí la wá tún wò wọ́n ti ṣe fúra ẹja ní ọdọọdọ méje káwọ nǹkan tí ọ̀sẹ̀ lẹ̀ kọ́tẹ̀ tó ti dá méje ẹja wo ní ọ̀sẹ̀ lẹ̀. ọmọ àwẹ̀rẹ̀ wo akitipa ìmọ̀lẹ̀ òkúta kéékèèké ò ṣe bàdágé ẹni gbìyànjú ojú àdá rẹ̀ tẹ̀ àìrákù sójú ọlọ́run bọ̀rìnbọ̀rìn ìbà rẹ̀ ò lákàyè o mi ò dẹ́ṣẹ̀ inú ń bọ́ màá ráàyè aláwọn àwọn aláìmọ̀kan mọ̀kan wọ́n ní bóògùn bá gbalẹ̀ gbòdò àwọn ó sì gboko lọ wọn ò mọ̀ pọ́sà tó bá gbalẹ̀ gbòdò ó lè gboko lọ́wọ́ bàbá náà bàbá wọn. èzè eh, ta ni gbórí obì gbè àìgbórí ah, odó gbè mí. èzè. kí ló dé bàbá mi kí bàbá mi kí ló dé. bàbá mi bàbá mi bóun ló ti gbà bàbá mi. tí o sí gbèsò ní ní agbára. bàbá mi gbèsò ní agbára bàbá mi gbèsò ní ní agbára gbèsò ní agbára ní agbára. májà yín mi ní kanlẹ̀ kò ní ọ̀rọ̀ àárẹ̀ tí mò ń ṣe yìí ó mọ̀ fẹ́ẹ́ dàbí ìgbà kó mọ̀ fẹ́ẹ́ kú lóminú. torí pé kí ni ńgbà mo tiẹ̀ ní kí n gbé fájẹlẹ̀ kí n bí fáléèrè wò ah, ọ̀rọ̀ àárẹ̀ tí ń sọ̀rọ̀ wa jagun náà yìí bó wa ló ṣe jẹ́ gbogbo rẹ̀ àbálọ àbábọ̀ lórí ọ̀rọ̀ òbúra ẹ̀ náà mọ̀ ló dálé ṣé àwa lè mọ sòsà lódò kí labẹ́ labẹ́ mọ́ mọ̀ bíi sẹ́ràn sẹ́ràn àsìmọ́lé ti jẹ́wọ́ fún kọ́ ọ bá mi sọ nǹkan kan. owó ẹgbẹ́ mi mú ní kọ́mọ mi wá bọ̀ ṣé mi tí wọ́n á ní kọ́mọ mi wá bọ̀ fọ́ pàǹṣà ìyẹ̀wò sí wọ́n á jẹ́ pé wọn ò gbọ́n bí. òye mi náà òye mi. ẹ wo ká tó gbowó rí àwẹ̀rò ká gbà wà kan ẹlẹ́ ká lè má dà lábùkù wájú alárinà gbogbo tó bá wò ó lè ẹ nà níbẹ ẹni tí ó bá ti para fara fún un kò yé mi náà rárá o ní òye yín náà ní òye mi tí náà wá wúlò ni. àjẹkí kú lónìí. Ah, ah. mi tí mò ń wí ojú pé lẹ́yìn ọjọ́ mélòó nǹkan tó sì rọ́ọ̀lù mi yìí ò mi kò mi náà ní ìwì. elédùn ọkọ àmọ sí ẹ̀yin fún lọ́wọ́ àlàáfíà rẹ kò sí bíi mọ́rin sí nínú ìlú ẹ̀wọ̀n ọmọ àfọlíwọ̀ ẹ̀sẹ̀ yẹ̀yẹ́ ni pé ẹnu ìgbà mélòó náà tiẹ̀ wà àbúrò ọ̀hún náà ara bàbá rẹ̀ ni ó yà èèyàn ti rìn gẹ́rẹ́gẹ́rẹ́ tẹ́lẹ̀ ló darọ̀ tí ń wá nínú ilé. ọ̀wá jẹ́ ń gbọ́rọ̀ ọ̀wá jẹ́ ń gbọ́rọ̀ kí n ṣe báyìí. bàbá yẹn má bínú ń kólúwẹ̀ lánìí. àlàáfíà rẹ ni mò ń wá káàkiri. dúpẹ́ dúpẹ́.

bàbá mi ọ̀rọ̀ kan ṣe ń gbé mi nú o bẹ́ẹ̀ bá sì lè ná ń bẹ̀ fún mi náà mi bàdún. òun sì fẹ́ kẹ́ ẹ sọ òótọ́ tí bá ń bẹ ń bẹ̀ òun fẹ́ kẹ́ ẹ sọ fún mi. tó tó ṣe bí òwe bàbá mi èyí lẹ ní bí ọgbọ́n orí bá ti kú ọgbọ́n inú òwú ló mọ̀ ẹ wá ní bójú bá ti fọ́ ó di dandan gẹ́sì ò sí náà ẹni bí etí báyìí bá ti di kò sàárín wẹ̀yìn wò mọ̀ bẹ́ẹ̀ yàn bá ti ń rìn tí ò bá ti wẹ̀yìn wò ń tọ̀ ń dòkú nù. bàbá mi mo fura sí i pé látòjọ́ tán ti ṣèbúra nínú ìlú àtòjọ́ náà làìsàn yìí náà ti bẹ̀rẹ̀ sí yín lára tí è ṣe pé ìbúra ọjọ́ náà sì è pé tòótọ́ ni bàbá mi. ẹ pẹ̀lẹ́ bàbá mi ah, ẹ pẹ̀lẹ́. ẹ̀rín dán béèrè yìí ah, yé rí bí bórí yín ṣe lọ lẹ́wọ̀n ò lè mọ ó lè máa dùn yín díẹ̀díẹ̀. dọ̀bìrì dọ̀bìrì. bàbá mi jẹ́ rí ààyè yìí gan-an ó ti pọ̀ jù adélébọ̀ tí bá ń já sí rí ọmọ ẹlẹ́nu gígùn báyìí ni ó mọ̀ bí bó bá ṣe wù lè rí ẹ̀ náà ń bẹ fún mi bàbá mi tó béèrè yìí ah, ó sì fẹ́ gbomi jẹ lójú mi àmọ́ àmọ́ kàkà káwọn sunkún ojú ni àwọn aṣọ ìyẹ̀rẹ̀ ìyẹ̀rẹ̀ báyìí làwọn sùn ọ̀gbọ́ ẹ ẹ ìyẹ̀rẹ̀ báyìí làwọn sùn ìtumọ̀ bàbá mi. orí àgbàre ó sàn dojú àgbàre ó ṣèjọjú àgbà rẹ̀ àmọ́ owó owó pé títí títí ó rí. bó ṣe rí bó ṣe rí nù. tó bá mi bó ṣe rí nu. ẹ bá ti máa ṣe báyìí kò sí bó ṣe wò lẹ́rìí láyé bàbá ní kéèyàn búra ẹ bá ti máa búra bàbá mi kò yá ká tiẹ̀ dáhùn rárá. ẹ wo bàbá mi jàre kò sí bó ṣe kí ni níta bẹ́ẹ̀ ṣe báyìí bàbá mi. ẹ ẹ bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi. Aládé kojú ọmọ Ọmọ ògúnlẹ̀ inú ọ̀gá ọmọ ilé kò yà dá ọmọ ọba ẹ̀bẹ̀. Wọ́n dáríjọ́ ọmọ kẹsàn-án tábẹ́ ni wọ́n dáríjọ́ wọ́n sì mú òkè sọ̀tẹ̀ ìwọ lọ́mọ òkè ó jẹ́ òkè mú òkè ọba yà òkè ní ọ̀lẹ́ yóò kú ilé ọkọ ọmọ báyẹn bẹ́ẹ̀ ta ìlógo sóore. máa rọra ń bẹ̀ wọ̀n bàbá máa rọra tí wọ́n wá rí i. ọdẹ wá Ẹ jẹ́ ìjọ oyé mi kí ni tẹ̀ pè mí kúrò láàrin àwọn èèyàn ọ̀rọ̀ bàǹtàbàǹtà báwọn ọ̀wà délé ẹmu ọ̀lọ́rẹ̀ máa dálẹ̀ ẹ wo ẹ wo kò sọ̀rọ̀ kankan tá a lè sọ nílé ẹmu àwọn tí ń bẹ nílé ẹmu aráàlú yìí ni wọ́n kí ni tó wá ṣẹlẹ̀ nínú ìlú ìtara ìlú yìí ọmọ kí ni tẹ́ ń pọ́n lé gan kí ni tẹ́ ń pọ́n lé tẹ́ ń gbé jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ ayé ti gbọ́ pé kàlà ajagun náà ayé ti gbọ́ pé ọ̀dàlúrú lolú ọdẹ ó sì ti kú ó ti kú dànù ẹ já sí ní tẹ́mi wá bá yín fún ọ̀tọ̀ ni o ẹ wo olórí kan ti kú àwẹ̀ lómi àfijọ́ olórí ni o èmi ò dúpọ̀ kankan o èmi mọ̀ pé ìdílé tiwa lolúọdẹ kan èmi sì làgbọ́ ọkùnrin bẹ̀ ẹja wẹ́ lómi tàbí jẹ́ àwọn olúọdẹ kan ti kú ẹja wẹ́ lómi. Hmm. Ah. dákun jẹ́ nbí ọ níbèrè kan. pé kí ni. bọ́dẹ bá kú kí là á ṣe fọ́dẹ. tá a ṣe tọ́dẹ bá kú hmm. a sin ọdẹ ni. bá a bá sin tán kọ́. a jẹun a sì mú mi a yìnbọn òkè. ọ̀dà bọ́ọ̀ bá wa rántí èmi ọ̀ràn létí bọ́dẹ bá ti kú à á sì pa ọdẹ ni a ah, ah. sì pa ajagun náà bàbá eh. tiẹ̀ wá jolú ọdẹ míì a sì pa ajagun náà bàbá Ọdẹ́dèjì. ẹyin ẹ má jẹun ogun wọn sòkúta máa yín o. kí wọn ẹ ẹ wá sí pààkà ṣé ẹ mọ̀ pé kàlólu ọdẹ ẹ mọ̀ pọ́ dàlúrú ni ẹ mọ̀ pápá ló jẹ́ ni ó ti kú ó ti bá tiẹ̀ lọ́nu ẹ má ẹ má gbìyànjú pé sípa rẹ o èyí ń sípa lóòótọ́ ló yẹ ká máa sípa ọ̀dẹ. wo ọ̀dẹ wálé jẹ́ ń wí nǹkan fún ọ mọ́mọ́ jẹ́ kí ọlọ́run ọ gbá ọ lẹ́nu ah, sórí ntọ́ bá pamọ́ ojú ọlọ́run ló tó. ẹ kú òǹdí ẹ eré ọmọdé ni kò sí kankan tó pamọ́ mọ́ rárá nǹkan kan ò pamọ́ sẹ́ẹ̀ Ah, ọ̀dà ah. bàbá tiẹ̀ wá jẹ olúọdẹ mi à ah. kọ́kọ́ sípa olúọdẹ. Eh, bẹ́ẹ̀ bá sípa orin tẹ́mi ó máa kọ tẹ̀lé yín torí tí gbogbo wàmọ̀ tí wọ́n máa kọ tẹ̀lé yín ni pé ogun ti dájọ́ oh, ogun ti dájọ́ o ẹni tó ṣèkà o sílùú rẹ̀. èwo la ń gbọ́ la padà sọ. èyàn tó ṣèbàjẹ́ o nílùú rẹ̀. èwo la máa pariwo kan tó. dájọ́ ẹni tó ṣèbàjẹ́ o sílùú rẹ̀. ogun ti dájọ́ olúwo tó ṣèbàjẹ́ o sílùú rẹ̀. ogun ti dájọ́ dọ́kítà ayé ìbàjẹ́ ní adínúkọ́kọ́ ah, ṣéèkà o ṣe ṣéèkà ah, rẹ ọ̀rẹ́ olówó lọ́rọ̀ kò fẹ́ bá mi sọ tí o sì àìtójú ẹlẹ́sẹ̀ náà sọ̀tà kí n bá rọrùn kí n kò bá sọ hmm. ṣé ni wọ́n máa ń wúwo báyìí kí fún mẹ́mẹ́ lọ́pọ̀ báyìí ah, mo rò pé jẹ́ kí wọ́n á yọjú sẹ́ pé kí wọ́n á kẹ́ ẹ pé ẹ̀kọ́ rẹ̀ yan ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ èèyàn kí ló ń sọ kò yé mi. ìbí bàbá ọkọ ọmọ rẹ ó ti kú. ta ni bàbá ọkọ ọmọ mi. olóòdẹ. pẹ̀lú sọ èèyàn kéèyàn ni ẹ alábòsí ni ẹ dáadáa ni ìmọ̀ ẹ ayé ìbàjẹ́ jẹ. kókó. ṣé mi ni mo ẹ níṣẹ́ láti mú ọmọ mi lọ fà fún ọmọ ẹ ni àbí mo pè yín sápèjẹ ìyàwó pọ́nmọ́ mi fẹ́ fẹ́ ọmọ ẹ. o fi kébékébé lẹ̀ ohun tẹ́ ẹni tẹ́ ẹ ló kú ohun tó jẹ ló yọ ló pa. Hmm. àdé ó ti yé mi ó fẹ́ kí léde èèyàn mọ̀ èmi kò kàn lè gbọ́ kí má wà kí ẹ̀ mo mọ̀ pé ẹ̀sọ́ kí gbọ́gbọ́n èèyàn ah, lè yọrí mọ́ kó ẹsẹ̀ ni kò mọ̀ nílùú pé adéṣàmà ọmọ rẹ o tó ń tẹ ọmọ ẹ lọ́dẹ o ọjọ́ fẹ́ ìjọ kan lóko mo lọ lóko mi rà yọ gẹ́gẹ́dẹ́ báyìí ibi mo gbọ́ sí mo kàn fẹ́ dìrà mọ́ ọmọ ara báyìí ìjọ náà ọ̀nà odò bá mi padà ọ̀kan bọ̀ lọ́nà odò kẹ́ ọmọ ọlọ́dẹ kó bá ọmọ yẹn ru omi máa bá ọ̀hún báyọ̀ ru omi ìfẹ́ débẹ̀ mú wọn nù ìjọ kan báyìí wọn bá mi ń di ẹmu ah, ah bàbá ẹ mẹ́mu mẹ́mu ti tó àìrọ́ ah, rẹ máa mẹ́mu ọmọdé wá sọ pé ẹ ọkọ àfẹ́sọ́nà mi rè o ẹ ọmọ ọlọ́dẹ o ah inú mi dùn jù bá mẹ́mu bá bẹ̀ sínú súre mo súre súre súre ẹ̀rọ mi fẹ́ gbó. Hmm, hmm, wọ́n ló mọ̀ ṣe o o mọ mo ṣe mérí mo ń mérí fún ẹ nítorí bá láì níṣẹ́ ni ẹ aláìlẹ́kànṣe ni sórí téèyàn bá ti ń ṣe ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ kiri tó ń rìnrìn kúrì á rìnrìn kúrì yìí òun ló ṣe ń pàdé wọn lọ́nà oko ló ń pàdé wọn létídò ó ní pàdé wọn bíi tìbó o <laughs> bí wọ́n ní <laughs> wọ́n á pàdé wọn ìwọ ojúmọ́ kan ìrìn ìlú yìí kan <laughs> wò ó gbọ́ lọ wá ṣẹṣẹ ẹ lọ wá ṣẹṣẹ ẹni tẹ́ ẹ ló ìwọ ni kò jẹ́ bá àsìkò kẹ́ ẹ lọ sí àdìrẹ́ nànà tèmi. fún òkè mi bá rí nǹkan kí n bá sọ ń dà mo rí ikú ṣẹlẹ̀ ní èmi mọ́ tó ṣẹlẹ̀ ikú èkó lọ́dẹ ara yòóbù ni ó búra ìbúra rẹ̀ pa. kí n tiẹ̀ wo. àyègbàjẹ́ tó o jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni tí o bá jẹ́ ìbánikó má délé mi mọ́. àyè ìbá. sórí ń jọ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ kótíkótí ọ̀rọ̀ máa ń tẹnubọlẹ̀ kiri àwọn òrìnkúrì irinkúrì àti ìrìnkúrì tó o bá rí má gbé dẹnu lọ tẹ̀lé ah. ẹ lọ sin ẹni tó kù ebo olómọbìnrin kí ni kí ni eh? kí ló dé. àtiṣe máa gbẹ pé ọmọ ẹ mọ pé ó máa gbogbo ìlú rẹ mọ. Ah! máa bá kòtìkòtì ẹ lọ ah. ọmọ mi ò tí ì lọ́kọ kò dé tí ì lọ́kọ nìyẹn. a tún wọlé wa ìwé àbúrò ojú àyè o ikú má bọ̀ lájẹ́ o wọ́n ṣe láyé mi o ìjà wà láàrin òun pẹ̀lú lọ́dẹ ni o torí gbogbo èèyàn rẹ̀ pọ̀ ọmọ rẹ̀ fún lóró ọmọ lọ́dẹ wà á dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu bá ọ̀dọ́. gbọ́gbọ́ mi. ọdẹ yẹmi. sani wọ́n wà tó lè ṣe bí bàbá mi o ta ló fẹ́ ṣe bí bàbá tó fi lọ́wọ́. adéṣẹ́wà. bẹ́ẹ̀ ni a ní ọgbọ́n lẹ̀. ṣe wá. mo ní bàbá mọ́ adákùnà bàbá mi ti lọ. ọ̀dẹ̀yẹmí ẹkún yìí pọ̀ látìgbà tí bàbá ti kú ó ò fìgbà kan rẹ́rìn-ín mọ́ ẹkún yìí pọ̀ jù ó ti tó o. ikú tí bàbá mi kú ìbànújẹ́ ní jẹ́ fún mi inú mi ò sì dùn rárá kó o sì máa wò ó bàbá mi ìsọ̀dàlẹ̀ o ìgbà tí bàbá òun ṣọ̀dàlẹ̀ ṣùgbọ́n sọ pé ìbúra tí bàbá bú òun ló pa bàbá. ọ̀dà ìwọ ń tèmi èmi sì ń tiẹ̀ n tó fà á gangan n ó wà ṣe é lálàyé fún ọ. kó tó wá sọ̀rọ̀ jẹ́ a máa lọlé tá a bá délé a mọ̀ sọ yòókù. Ah! sọrí tí ó sì pé bóyá irọ́ wà nú ẹ̀ tí ò láfikún tí ò tún láyọ̀ kú ònú ẹ̀ bọ́rọ̀ bàbá mi ṣe rí gan-an ni mo ṣe lálàyé fún ọ. ti pé bàbá òun mọ kankan nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. pínrín o. àmọ́ bàbá obama ti wá búra tó tó bá òun náà. ẹ ọ mọ̀ pé iṣẹ́ yóò bá ṣe ń gbà mí bàbá lẹ́yìn àdébẹ̀ ọ mọ̀ pé ì máa fa n tí ò yẹ kéèyàn ò ṣe ń gbà mí kéèyàn padà wá àti n ló fa ìbúra tí bàbá mi padà wá búra. ìbúra náà pọ̀ jù ó pọ̀. ẹ ẹ èmi ò mà ní sunkún mọ́ kódà kò sì bánújẹ́ lọ́rọ̀ mi àmọ́ gbogbo ẹ̀dá tó wà nídìí ẹ̀ nínú ìlú yìí wò kèé san fẹ́ san jẹ àní bá a bá dọ̀bì kí mọ́mọ́ máa gbẹ́ràn ìyá mi lọ. ajagun náà òkú alámọ̀ ọmọ gbọ́dọ̀ sùn ajagun náà bàbá mi. ìbá tó fẹ́ bá ọba délé òkú alámọ̀ èé sùn. gbogbo ẹni tó ṣe kú ìyípa ọmọ fẹ́ kọ́ ọmọ ọkọ̀ dìde lẹ́ẹ̀kọ́ lọ lè yírù. igbunigbagbu òfònísọmọ lásán níbẹ̀ nídìí òòrò ọmọ àwò nígbèlé nílé bàbá wọn gbogbo ẹni tó dẹrù yìí rọ gbogbo wọn àjàgùnà àjàgùnà bàbá mi o ọjà lẹ́rẹ̀wẹ̀ ọ̀sì lókè pẹ̀lú ọmọ àwò ọmọdé tí pẹ̀lú bàbá ọyá sọ orí olórí bàbá rẹ rè àìsàn yàn fúnra rẹ lọ sọ ọkàrè ọkàrè ọkàrè ọ gbọ́dọ̀ ṣubú o ọkàrè ọkàrè ọmọ ọdẹ ǹdẹ́nlẹ̀ ǹdẹ́nlẹ̀ ọyìn. ajagun náà àbábá lẹ́ni tó lọ́wọ́ nù rẹ mọ́sàsùn gbàgbé gbogbo ẹni tó bá pa ọ́ pa wọ́n bí ajá ṣe kú tó ń tò gbóró kọ́ pa wọ́n bí àgùntàn ṣe kú tó ń ti wọ̀yọ̀wọ̀yọ̀ ẹnu rẹ̀ torí kíni o ti dọmọ bíbí ọ̀gbẹ́ni ràgún lónìí ọ̀gbẹ́ni ràgún ti ń tẹnu bẹ̀jẹ̀ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ọ̀gbẹ́ni ràgún ti ń fojú àṣẹ bí hàn níta. gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú rẹ jẹ́ kí àṣírí wọn ó tú sáàrin ìlú yìí jẹ́ kí wọ́n ṣẹ̀sìn kó o di ẹrù ilé wọn lórí bí wọ́n pé gbà kọ́rùn ọwọ́ wọn. bẹ́ẹ̀ ni ò bẹ́ẹ̀ lè wúrẹ́ gẹ́ bẹ́ẹ̀ làágùn fọ́hùn màálù tó jẹ́ babalábàbá wọn bẹ́ẹ̀ ní gẹ́dẹ́ ní mèsì àwọ̀ olódùúfẹ́. awíṣẹ́ àfọ́ṣẹ́ àfùṣẹ́ àkúkúṣẹ́ ìyíṣẹ́ wile ni ìbàbọ̀dẹ̀ ó ti dà á ṣẹ́. gbogbo ẹni ma ti ṣe ibi padà sọ́dọ̀ wọn. yìí dá. wọ́n mi o. kí ló bẹ̀rù dákun tó lọ lọ. Eh. nígbà tó ọ̀rẹ́ o ta ló bẹ̀rù lọ. ní dákun tó lọ lọ. o sọ tó ṣe wá dá tó ṣe báyìí. yé yé yé yé yé ẹ dá padà ẹ dá padà. àwọn ọ̀daràn ìgbà kí ló bẹ̀rù yọ lọ. kò eh, yé mi náà ọmọ ẹja mo lọ lè balẹ̀. Ah, lè balẹ̀ bóyá tinú ọlá lọ́rùú yìí lọ́lẹ̀ mẹ́ta mọ́ lọ o. ó sì gbé jáde ní balẹ̀ ṣé balẹ̀ dálẹ̀ ìwòsàn lẹ̀ ni. Eh. balẹ̀ bẹ́lẹ̀ lẹ̀ ní ìsìnkú àtìyàwó àtọmọ táwọn ọjà tìmí àti ẹtí ajẹ́lẹ̀ balẹ̀ ṣé balẹ̀ ló ṣe balẹ̀ ṣe lójó ṣe ọ́nì kan kò sí kọ̀kọ́ láàrin mi àti balẹ̀ àná ẹja mọ́ lọ ah, ọ̀run mọ́ mi balẹ̀ mi o. Eh. ìlérọ́dún eh, ìlérọ́dún mọ́ ni wọ́ mi ìlérọ́dún mọ́. láṣẹ bàjẹ́ wojú wa dákun ẹ gbà mí gbogbo òbí ẹ gbà mí ẹ ṣàánú mi ìyàwó mi yóò bí ṣe ń kéde látọ̀hún ní ti pariwo. kí ló tún dé kí ló dé kí ló dé. ọlọ́run wọ òun ni láì tẹ̀lé eégún ìsàǹkì ẹ̀sọ̀ mi o ẹ̀sọ̀ mi o ẹ bá ń sọ ẹ dákun gbogbo olùkọ́ ẹ bá ń sọ ọ́n sàn ní màmú wájú yìí ẹ bá ń sọ ẹ dákun. ẹ arábìnrin wọ́n pé ọrùn wọ̀. wọ́ mi bàbá. wọ́n wá pé ọlọ́ọ̀ fẹ́ rí baálẹ̀. bẹ́ẹ̀ni bàbá. iwájú baálẹ̀ lọ wà yìí. ọjọ́ baálẹ̀ làwọn ẹ̀ dákun gbọ́n sọ̀rọ̀ kí baálẹ̀ sọ̀rọ̀ kalẹ̀ nígbà tí baálẹ̀ ni ó sọ̀rọ̀ dákun máa sọ̀rọ̀ sọ̀rọ̀. Eh, dákun mo ti ṣẹ̀. kí ló tún ṣe. mo ṣẹ̀ gbogbo òlu. Ah, ah. Eh, mo sọ kọ́ mi. bíi ti bó o. bàbá ń bolú ọdẹ náà lọ́rùn kọ́ forí jì mí o. ọ̀sẹ̀ olú ọdẹ. bẹ́ẹ̀ ni o bàbá. lọ́nà wo. Eh, nípa ọ̀rọ̀ olú ọdẹ wọ́n rèmi àti ẹ̀gbọ́n ọkọ mi lọ́nà oko. ọ̀lẹ ni ọ gbogbo ṣe ń mí gúlegúlegúle. gbọ́ forí sẹ́ẹ̀kan sí. wọ́n sẹ́ẹ̀kan sí lọ́ọ́ mí gúlegúle. ilé ìdùn àwọn ẹ̀jẹ̀ kan. ọmọ para rẹ. sọrí mi ò fẹ́ kọ́ tí ẹ jẹ́ ká burú sí wọn ni ọdún bá wà ń bì kò sí tó lè ṣẹlẹ̀. ẹyin wo nu ṣé kò eh, bí èlé ló lo bìtọ̀ ní. ẹ o ẹ o ẹ lẹ́ o. bàbá bàbá ẹ dákun ẹ wá bàbá jagun ẹ dákun ẹ máa ẹ dákun torí Ọlọ́run. sí òsì ẹ lẹ́wọ̀. bàbá ẹ dákun. wà á làbí ẹ wà á làbí. bàbá kò wá kò wá ra obì. lábẹ́ kòkó lẹ́wà àbí kòkó lẹ́wọ́ wá. iṣẹ́ ìyàwó àbúrò rẹ rèé àbí ìyàwó àbúrò rẹ kọ́ lélẹ́yìí. ẹ má bínú bàbá olóhùn mi irú ẹ̀ wáyé ní ìṣú ní ìṣú ní. ìṣú tinú ọlá tinú ọlá tinútinú ah, ah. ó kẹ́gbìn inú. ẹni mo ní ẹ̀mí kò yé mi kí lẹ ní í ṣe. bàbá yẹn dákun dákun ibò aláṣẹ yẹn dákun dákun aṣọ wa bọ́ ọmọ yẹ tiẹ̀ mọ́ ah. ọmọ yẹ rẹ ti rìn òwò ah, ọjà. bàbá ẹ dákun ẹ mú jẹ ìrìn òwò ọjà ah. ẹ ṣàánú mi bàbá ẹ dákun ẹ dákun. ìwé ẹ̀bùn mi láti rí jésù ní o. ṣúgà ìyàwó àbúrò rẹ ìyàwó àbúrò rẹ. ló dà èmi ń sọ fún yín n ò ní sọ fún èèyàn kankan láti máa sọ fún ìlú gẹ́gẹ́ nìkan. àmọ́ bàbá ẹ dákun kí wọ́n lárí dájú pé ẹni sọ fọ́kọ mi àtàrà àkọ́kọ́ yìí àkọ́kọ́ yìí àkọ́kọ́ rè ní bọ́ ọgbà bẹ́ẹ̀ àmọ́ n ò gbọ́dọ̀ rírú nǹkan báyìí. ìjùmọ̀ yà á lédu àgbọ̀. ẹ wá wò ó iṣẹ́ ògùn lèmi ń ṣe tẹ́ sì ní ká pe àgbàlagbà kan béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lójú rẹ̀ rí dé di orò mi ara arú rédèrèdè báyìí náà ni àmọ́ ojúlàgbà yá àgbà ìyanu àmọ́ mo fi dá yín lójú wípé ìjọkíjọ tẹ́ ẹ bá gbọ́ tí mo fẹnu mi yìí sọ fẹ́ da àlàyé kan ìjọ náà ni kí n sílẹ̀ wọ̀. àṣẹ bàbá àṣẹ bàbá àṣẹ àṣẹ ah, bàbá mi. àmọ́ ẹ jáwọ́ mi rán dáradára. bàbá etí o etí wọn bá o etí wọn dúpẹ́ o. èrè jáwọ́. obìnrin yóò gbó bàbá ẹ ṣeun ẹ ṣeun tuntun yẹn bó bá ti rí irú ọdẹ bá tó ń wo àjàpá lọ́rùn ẹ̀ tó gbébọn lọ́wọ́ tó bá ti búra àbíbẹ̀ ah, ìléwọ̀n kò sì gbà wá kí ló lè ṣe là ń kanlẹ̀ fún ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ ẹ̀ bá abẹ́ bàbá ò pé kí ni kí là á ṣe. àbúrò mi kà sí ẹ̀. ṣé kìí ṣe kórìí rẹ̀ fún. dákúrò mi ìyá mi darí àwọn tí bàbá yìí mọ̀ àwọn ọ̀bá tí rí nǹkan pa àwọn ọ̀bá dáradá káàkiri gàlà ní wánú kòkó ni à. ẹ gbà mí mo dáná mo sẹ̀sí. ọ̀sẹ̀ tó tó báyìí wọ ọmọbìnrin yìí. sọ ma mi ò. ìjọ wọ̀ ọ̀pá ni ìjọ nìkan. ṣé kò àṣé èèyàn nìkan mo wà lù ọ̀bọ. kúlẹ̀ jáde. ẹ gbọ́ ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ ah. sùúrù. arábìnrin ọ̀sẹ̀ tó tó báyìí fún ọmọbìnrin kọ́kọ́. ó tún kù. ó tún kù. nígbà mo lọ́rọ̀ ẹ̀mí ẹlẹ́mu ló wá bá mi wá sọ fún mi pé òun lọ́kọ mi àti bàbá olúọdẹ pé wọ́n ń sọ̀rọ̀ mi. ti rí a gbọ́dọ̀ fògùn ìjà sí fògùn ìjà sí nù. èmi hmm? tinúọlá tó bá jẹ́ pé tinúọlá ọmọ ta ni tinúọlá ọmọ àbẹ̀bí tó bá jẹ́ pé rọ́ ni mo pa gbómi ara tèmi àti ajagun ló papọ̀ hmm. tí mo parọ́ mọ́ ìwòsàn dùgbẹ̀dùgbẹ̀ kó o ṣèdájọ́ fún mi láàrin ọjọ́ méjì. èmi olúọdẹ ìlú yìí olóyè àjàgùnà tó bá ṣe pé bí tinúọlá ṣe wíhun bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ ọjọ́ méje òní òòṣà dùgbẹ̀dùgbẹ̀ kò ṣe mí bọ́ ṣe ṣe sojú. Ah, ah, ah, mo máa ń ọba rẹ tó tó yìí. irú níkà o. ọdọ tó tó báyìí wo. gbọ́ wẹ́rẹ́ mi ìsọjẹ ìsọjẹ bí ẹ. ẹ wọ́n ọmọbìnrin ọmọ lè túlù o ọ ti túlù mọ́ mi lórí tán. ó sí o sọ pé ọ lórí ẹ̀gbọ́n. èṣù ni o èṣù ni o. àti ìdẹ́gbẹ̀. ọ lórí ẹ̀gbọ́n o. èṣù ni o. ẹgbẹ́ mi ayé yóò ní dáa. èṣù ni o. kò ní yẹyẹ. bàjọ́ ọmọ wí náà balẹ̀. mo fi ẹjọ́ ìyàwó mi sun ẹ̀gbọ́n mi mo ní ìyàwó mi ò jẹ́ fọ́kàn tó bá dúró dọ́dọ̀ rà náírà o kì í bọ́ fọ́kàn ẹgbẹ́ mi ní ìfilẹ̀ wọ́n ní mo kí ìfilẹ̀ fún sùpẹ́ta kò bá sùsù mẹ́fà kò bá sọdún kan kò yẹ kó sọdún méjì kì í sàbílẹ̀ kì í bọ́ fọ́kàn mo ní à bọ́ọ̀kì ò bá fọ́ọ̀kan ìyàwó tó ní yóò mọ ìyàlẹ́ ẹ̀mí ni kí ni àlè méjì náà ni àṣẹ̀ntì ẹ̀yàn lálẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá yẹn lóye kan lálẹ́ nígbà tí yẹn lóye mẹ́fà lálẹ́ rẹ̀ mo yọ ọ́ lórí ẹgbẹ́ mi ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ẹ ní jèrè ẹ ní jèrè. ara ń fájú múníkà òjá gbóòórùn àṣebi ẹni apẹ́ òkìní lẹ́yìn ìgẹ̀gún ló ṣe lọ́wọ́ ẹni afẹ́ sábà tó ń sá lọ irú ẹ ò yọ láwùjọ yẹn o yọ láwùjọ yẹn rárá rárá kò burú ìdájọ́ mi rè o. ẹ ṣeun. ẹ ìwọ gbogbo àwọn alálẹ̀ ilé pátá gbogbo àwọn bàbá mi tó ti jẹ tó ti dẹ́sẹ̀ gbogbo wọn fàṣẹ sí bọ́ọ̀mù ó ti wọ̀ ọ́ pa wọn. àṣẹ. bọ́ọ̀mù ó ti wọ̀ ọ́ pa wọn. àṣẹ. ẹ̀yin ìwọ igbó nígbó là ń gbóhùn tíwátíwá o igbó là ń gbóhùn sókòdìrò ah. tó kété bá sẹ igbó ní mórílé. Ah, Mm. ọ̀yẹ́ láwùjọ yẹn ọ̀yẹ́ mm. wàá bá ránṣẹ́ pé àwọn ẹ̀ṣọ́ wọ́n bá ń ṣe kíní burúkú ìwọ gbé láti òní lọ inú gbó lọ́mọ gbé etí ò bá wá ṣe pé bóyá eh, ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀jù nínú ìlú yìí ni bá pé kí wọ́n lọ rí bẹ́rí ẹ̀ sókè ah, àwọn ò fẹ́ kí wọ́n tàjẹ̀sílẹ̀ mọ́ nínú ìlú tọ́ra ń wá lọ síwájú. àwọn afẹ́ síbẹ̀ o ẹ wàá bá mi ránṣẹ́ pé ọdẹ ẹni ọmọ olóòde àná kó wá padà sórí àpèlé bàbá rẹ̀. balẹ̀ balẹ̀ ẹsẹ̀ o. ẹ fún ẹgbà ìdájọ́ mi nù. ẹsẹ̀ o balẹ̀. balẹ̀ ẹ̀mẹ́ ìlọ ẹ tún àárín mọ̀lẹ́bí ṣe. mọ̀lẹ́bí èwo. ìgbóni tó lọ. mọ̀lẹ́bí èwo o tún sọ. balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ àjọ bí àjà o àjẹpè. alájọ bí àjà o àjẹpè lọ. àjọ bí àjà o àjẹpè. alájọ bí àjà o àjẹpè lọ. ẹni àbáfọ̀rọ̀ lọ́jà láròká ẹni ń fẹ́ ni lójú fata igi afẹ́yìntì yóò tiẹ̀ lẹ́gbọ̀ọ́. me.